lórí YouTube TV channel tí gbogbo èèyàn ń wò káàkiri àgbáyé ni eh, Yorùbá Prime TV wọ́n gbọ́. Yorùbá Prime TV ẹ̀kọ́ ojú ló ń jẹ ayọ̀ Yorùbá Prime TV máa ń lọ́lọ́kan òjò. Yorùbá Prime TV mísíkà fídíò àwọn olórin. Yorùbá Prime TV àwọn tó ní ó. Yorùbá Prime TV láti ìgbàdégbà o. Yorùbá Prime TV yorùbá prime tv bó ṣàárọ̀ bó ṣọ̀sán bó ṣalẹ́ gbogbo ìgbà tẹ́ ẹ bá fẹ́ fojú ló ń jẹ ayọ̀ jẹ́ wo fídíò kílípù olórin tó gbámúṣé tàbí sinimá tó kọ́ni lẹ́kọ̀ọ́ kọ́ni lọ́gbọ́n tó tẹ́ kìyàtọ̀ dúró gbangba gidigba lọ́wọ́ kan ní kẹ́ ẹ yorùbá prime tv lórí youtube fídíò olórin tí wọ́n yàtọ̀ mọ́lẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ olórin fújì jùjú islamic and christian gospel music chants sófin máwọn hip hop artist tó ń trending àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ tún wá jẹ́ kí n já yín tán àwọn movies tó ń tàn yẹbẹyẹ yẹbẹ lórí youtube yorùbá prime tv lọ́wọ́lọ́wọ́ báyìí lélẹ́yìí adisanu redo hundred percent comedy extravaganza produced by taofik alhassan abisogun arekereke a blockbuster full of intrigues and full of suspense movie produced by bayewu michael erekere another fantastic movie produced by pius iyola komolafe it's about love romance and betrayal. àwọn yìí ni wọ́n ń wò báyìí káàkiri àgbáyé lórí youtube yorùbá prime tv ẹ̀yin náà subscribe sórí ẹ̀kẹ́ ríran wò àwòtúnwò ni wọ́n ẹ gbà bẹ́ẹ̀ Yorùbá Prime TV on YouTube entertainment at all times check it out. Yorùbá Prime TV wọ́n gbọ́ Yorùbá Prime TV. gbàgà mélòó mélòó mélòó wọn ní bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí. ọ̀gbẹ́ni ẹ máa wọ́n wọn ah, sọ́jú tó ń wọ̀ yìí sọ́jú ojú tí mo jẹ̀dí olómi I drink alcohol that's why na me ni alcohol I drink alcohol for a living four years ni mo ti mú ọkọ̀ ọba tí màá mọ yóò kẹ́rì. ṣé ìwọ lọ yà ni. ó bá lọ igi fẹ́fà kò sí tó lè fi ṣe pàpà ẹ. ẹgbẹ́ mi lórí bukúsọ̀ jẹ́. wọ́n ní fún àwọn ìṣẹ̀lẹ̀ jọ́ǹbì táwọn ti rí nígbà tí ẹ̀wà ń wò wò fún ọ̀gá pẹ̀lú mi ìfòrò ló ń bọ̀ yín ó dàbí tẹ́tí ń jó yẹn gan tí Jésù bá ka yín mọ́ náà tí Jésù kan dé ẹ̀wù kìlẹ̀ fẹ́ sọ sí. ṣé ọjà bá nà délé nà kẹ́ ẹni tí mò ń bá sọ̀rọ̀ pé gbogbo nǹkan tó ń ṣe yìí rọ́bìṣì ni tó ń sọ fún mi pé kí n gbójú kí n ṣe nǹkan tí mo bá fẹ́ ṣe fóun. ẹ má ṣàtúnṣe kankan mọ́ sẹ́ẹ̀rí àwa ti fi sẹ́lẹ̀ gangan ni o èwo ni kéèyàn máa ràn yàn lóko dé torutoru táwọn ọmọ olè bá gbórí wọlé bá kò sí tí wọ́n lè bá wá ṣe àwọn ètò tí wàá dùn mí jù nu gbogbo ẹ̀ ni pé ó lè ń gbénu community yìí ni. ló ń kọ lójú kí ló dé tó ń sáré lọlé. ṣé gbogbo ìranù tó lọ sí mbẹ́ni sí ṣé kémi àti ẹ̀ka fara lọ́wọ́ sí kájọ́ mọ́ mọ́rẹ́lẹ̀ lọ́lé tó bá yẹ kí ló bí mi ṣe máa sàn ìdí rẹ̀ o. kò sí nǹkan kan tó lè dá rárá fún un. ìwọ tó sọ pé ìyá bàṣítì. ìwọ kọ́ ló pé ìyá bàṣítì. ìwọ kọ́ ló sọ wípé èmi ni mo lọ́mọ lé pé mo ti fọ́mọ lọ́mú fọ́dún kan àtààbọ̀. nílẹ̀ àká ìkẹ́kẹ́ àfikọ́ mọ́ Mohbad ní oṣù kiri òun lọ́sọ mi pé fẹ́ lákú ẹnu ọmọ ti pápẹ́ Barrister kú. ẹ ṣọ́ra fún bọ̀dọ̀ Ibrahim wọn kò máa ń ba yóò yàn jẹ ni. ilé ìwòjẹni tó máa wá mú kan náà mọ gbà ó fi ṣọ̀run àjèjà tiẹ̀ o òní kọ́ lọ́mọ jẹ́ orírú ẹ̀. ohun tí mo sọ fún ọ ni pé gbogbo ọmọbìnrin àwọn onímọ́tò bàǹdẹ̀bàǹdẹ̀ àwọn onímọ́tò ràbàǹdẹ̀ràbàǹdẹ̀ tán máa páàkì ọkọ̀ síbì tán máa já wọn lẹ̀ tí wọ́n máa fi wọlé wọ́n ti lo gbogbo kádàrà wọn. ṣé bọ́ọ̀nù àárọ̀ ń wá ìrìnà à ń sọ̀rọ̀ ìyàwó lèmi pé mo gbé ìyàwó lèmi fún yín ṣé kọ́mọ sùn kọ́mọ jẹ́ enterprises ni ẹni tí ò ní iṣẹ́ tó ń pera rẹ̀ ní full housewife mo sì ní ọ̀dà nu kọ́nà kan wá lọ sẹ́ńkì ọ̀dà olórí burúkú rẹ̀ kọjọ àbáyà kọjọ jàràmíà lọ́wọ́ lọ bóyá ìdí tí eh, Mr Ṣẹ́gun ṣe terminate àkọ́tà. ọ̀bọ̀ yìí o máa ń ṣe bíi pé o láìkọ̀ ojú mi lọ tó bá wá jẹ́ pé Mr Ṣẹ́gun àti ìyàwó ẹ̀ wọ́n jọ ní nǹkan papọ̀ ojú wo ni o fẹ́ máa fi wo ìyàwó ẹ̀. ojú rẹ̀ la fi ń wo owó ọwọ́ òrìṣà la fi ń wọ̀ fún ojú kìíní kan náà sì fi ń wo mọ́lẹ̀ a lè mọ wúra ń wo mọ́lẹ̀ kọ̀ọ̀kan yín èyí ìsà family problem tiwa nìyẹn. ìwọ̀n bàtọ́ bá mọ ọwọ́ wẹ̀yìn bọ́ba díjọ́ adúláfọ́sùlẹ̀yọ̀ tí ń sọmọ bíbí náà dẹ́nu ìlú ó ń fojoojúmọ́ kọ́ mi náà gbogbo. pẹ̀lú ẹwẹ́ ìdí pẹ̀lú àgbékalẹ̀ pẹ̀lú ohun tó ní mínì yóò bá kárí kí ni béèrè tó bá bọ̀ police station nígbà tí yóò bá ti parí ọ̀rọ̀ tẹ́lẹ̀ tó bímọ rẹ̀ ló. wọ́n ní ebú àlọ́ níta àbọ̀ níta rẹ̀ jẹ́jẹ́ lọmọ lọ́wọ́ ń jókòó ẹ̀ sọ́run tó pé wáyé ṣé káwá jẹ́ kọ́ mọ́ máa jìyà ẹ̀ṣẹ̀ tí ò mọ̀ nípa ẹ̀ ni. tọ́nà làjọ máa ń jẹ ilé nǹkan tí fámìlì bá ṣe tí wọ́n bá jẹ òun náà làmájọ ń jẹ. èyí ti wá rí tàbí fún ọmọ ìdá lóògùn mi ni ṣé wé la máa ní ìwọ̀n ọ̀já ni àbí gbò la máa ní ìwọ̀n wa. For example, when we talk about twins, identical twins, we talk about àwọn ìbejì tó bá jọra wọn not identical twins àwọn ìbejì tí ò jọra wọn so that means the molecular formations of the DNA exhibit the same attributes and that is replicas ẹjọ gbà mí kí ló dé pé yẹn ẹ̀dá máa ń fara yín sínú ìṣòro fún ara yín ọlọ́run ní kò ṣòro mọ́ yín ẹ̀dẹ̀ múra yín kìjì báyìí jẹ́ kíra yín sínú ìṣòro. ó èmi náà kí n wá ṣe inú just general body check up. irun tó jẹ́ pé kémi fún ara mi bá fẹ́ ṣe nínú ilé mo máa sọ fún máa ń dùn ún. òun lè mi ni. Izu, not that imagine all the ailments that he treats fún woman yìí gbogbo ẹ̀ ló tún tún come back not that he just came back with full force. mo yọ̀ sọ́rẹ́ mo yọ̀ sọ́rẹ́ àríkẹ́ ló màmá tún gbé tuntun dé ṣọ́tún ọ̀tún lọ́jọ́ ń yọ ọ̀tún ọ̀tún lòrùn ń yàn èyí tó tún gbé dé lọ́tẹ̀ yìí ó màmá tún bọ̀ tún yọ omi àríkẹ́ látọwọ́ mo yọ̀ sọ́rẹ́ àríkẹ́ ó ṣàgbékalẹ̀ iṣẹ́ yìí iṣẹ́ ọpọlọ ni tó tún lọ́gbọ́n nú kí gbogbo wa ó lè mọ̀ pé pẹ̀lẹ́ láì gbàgán ṣọ́ra ṣe bàbá lẹ́wà bí ó sì wà òkú ni ìwà lẹ́wà ọmọ ènìyàn ìwà á ṣe kókó ìwà á ṣe pàtàkì ká ṣọ́ra ṣe ni mo ń sọ fún gbogbo wa omi ìdán àríkẹ́ ò ọmọ lẹ́wà o omi ìdán àríkẹ́ ò ọmọ lẹ́wà àríkẹ́ ọ̀gọ̀ ọmọ lẹ́wà. ọmọ sùnwọ̀n ló bá dẹjọ́. omidan àríkẹ́ ò ọmọ lẹ́wà. àríkẹ́ sùnwọ̀n ló dìjọ̀gbọ́n. omidan àríkẹ́ ò ọmọ lẹ́wà. omidan àríkẹ́ ń wẹ̀ lódò. omidan àríkẹ́ ò ọmọ lẹ́wà. gbogbo ọkùnrin ń yọwọ́ iṣẹ́. omidan àríkẹ́ ò ọmọ lẹ́wà. wọ́n ń pè àríkẹ́ tèmi. wọ́n ń pe àríkẹ́ tèmi ní ọgbà. omi ìdá àríkẹ́ ò máa lẹ́wà. wọ́n ń pe àríkẹ́ tèmi ní ọṣẹ. omi ìdá àríkẹ́ ò máa lẹ́wà. ẹni ọkùnrin kò lọ́nà òkú ẹkún. omi ìdá àríkẹ́ ò máa lẹ́wà. pépélé yìí ò bá jàyà ẹni. omi ìdá àríkẹ́ ò máa lẹ́wà. àríkẹ́ àsìyọ́ ọlọ́run ẹni. omidan Àníkẹ́ Ọmọlẹ́wà. omidan Àníkẹ́ Ọmọlẹ́wà. omidan Àníkẹ́ Ọmọlẹ́wà. omidan Àníkẹ́ Ọmọlẹ́wà. máa gbọ́ dídùn ẹnu mi mo yọ̀ sọ́rẹ́ Àníkẹ́ Àníkẹ́ mo yọ̀ sọ́rẹ́ n ó máa kì í ẹ́ bí ológun ẹrù n ó máa kì í ẹ́ bí ọlọ́gbọ̀n ìwọ̀fà ṣé bí wọlé kìtìkété ọmọ jìwàjìwà ìlẹ̀kẹ̀ ọmọ ẹkùn ọmọ olókè méjì takọtabo lórí ara wọn ọmọ olókè mẹ́rìnlélógún nbá tètè jí nbá bọ́bà rẹ̀ kí àgbọn ilé bàbá tóbi ńlọmọ ẹ̀yin lọ́mọ àṣàpàtàdó ẹ̀yin lọ́mọ àṣòkúta dọ́là aṣọ yẹn kò tó ṣòro ìdí ọyẹ́ dùn márùn-ún ìdí ọyẹ́ dùn márùn-ún èkìtì ò fẹ́ràn gà bíyàn bíyàn bá mọ̀ gíngí bíyàn bá mọ̀ gíngí bí èkúrọ́ àní ẹ sásìrè é fèkìtì ẹ èkìtì abẹ́wé iṣu gbágan gbágan. omidan àríkẹ́ ò ọmọlẹ́wà o. omidan àríkẹ́ ò ọmọlẹ́wà. àríkẹ́ ògo ọmọlẹ́wà. omidan àríkẹ́ ò ọmọlẹ́wà. ọmọ sùn tó bá dẹjọ́. omidan àríkẹ́ ò ọmọ lẹ́wà. àríkẹ́ sùn wọn tó di jọ̀gbọ́n. omidan àríkẹ́ ò ọmọ lẹ́wà. ojú yìí ti mọ náà nù ni olóko ń roko olódò ń rodò ọlọ́kọ́ máa mọ́kọ́ o aládàá ń mádàá agbére ilé aró ń lọ rè dáró. àlùkò náà ń relé osùn ó ń lọ rèé kó sùn lékelèké ti relé tiwọn ó ń lọ rèé kẹfun funfun ọmọ ènìyàn wọn jókòó wọn ń wá jíjẹ mímu káàkiri ọlọ́jọ́ òní ìwọ ni mo ké sí o wá fún mi lóye tó pé bàbá amòye náà ń lọ ó ń ojúmọ́ tòní olódùmarè jẹ́ ó mọ́ wa sí rere torí pé bójúmọ́ bá mọ́ onílẹ̀kùn á tilẹ̀kùn ojúmọ́ ò ní mọ́ kọ́lọ́nà ò mọ́ tọ̀nà ọ̀nà ayọ̀ ni kójúmọ́ ó wa lónìí o kó mọ́ wa síre kó mọ́ wa sówó kó mọ́ wa sa ìkú bá alẹ̀ ọ̀rọ̀ ee ẹ tẹ́tí inú ẹ gbọ́rọ̀ mi ẹni bá ń ṣe bí ẹni ó jáwọ́ bí èèyàn tó bá ń ṣe ìka ẹni ó jáwọ́ ọ̀kà àtórí àtìkà lóòótọ́ ìkan kì í gbé o àmọ́ kan ó sàn jù kan lọ bàbá amòye ń lọ náà nù. àríkẹ́ ọ̀gbọ́n ọmọlẹ́wà kí gbogbo ìwà òsì náà tó kó ó tún máa ní mí la ẹ bàbá wọn mo sì sọ náà pé oògùn lọmọkùnrin ìfìfẹ́ ni o ayé mi o ó wá dúdú orí náà gbọ̀nàgbọ̀n sọ̀ọ̀sàn ó dúdú ó dàbí nànà àmùrè àwa mi ẹ ṣé iṣẹ́ òògùn ló fi sẹ́ni. <laughs> ojú rẹ sì là dáadáa orí pọ́kọ rẹ ló ń bá sọ̀rọ̀. àríkẹ́ bó o bá fẹ́ràn ara rẹ dáadáa kọjá wọlé. àbí mo ti wọlé ni. Ah, inú ọ̀bì mi o ó jìyà o ó tún jìyà o. dákun ilé èwo ilé àbẹ̀rẹ̀wọ̀ bíi ilé òkété ìbá ti ẹ̀jẹ̀ lé rẹwà bó o ti rí gan-an nílé rẹ ti rí bó o ti rí jágbajàgba bẹ́ẹ̀ nílé rẹ rí ẹjọ́ rẹ wá ni àbí ẹ wò mí ni ṣé irú wọ n ò wọlé. àríkẹ́ mo ní n ò wọlé. ọ̀rọ̀ rẹ ti yé mi ṣé nítorí wọ́n sọ fún ọ pé ọ lẹ́wà ẹwà òun ní ń gùn ọ tó bá bí ọrí tó bí ọrí ló dé mú. kí ló ṣe ilé náà ilé rádaràda ilé ọ̀dà ilé àbẹ̀rẹ̀ wọ̀ bí ilé. dáadáa mi ọ̀rẹ́ ọ̀dọ́ fún ọ. àríkẹ́ dúró kí n bẹ́ẹ̀ wà rẹ dànù kò ní dà fún ọ lọ́dẹ̀ mi àríkẹ́ sùn wọn lórí ìjọ̀gbọ́n omi dàríkẹ́ ń wẹ̀ lódò gbogbo ọkùnrin ń yọwọ́ iṣẹ́ wọ́n ń pè àríkẹ́ tèmi. wọ́n ń pè àríkẹ́ tèmi ní ọgbà. omidan àríkẹ́ ò ọmọ lẹ́wà. wọ́n ń pè àríkẹ́ tèmi ní ọṣẹ. omidan àríkẹ́ ò ọmọ lẹ́wà. bàbá mo yẹ ẹ tàbí bàbá gbà yọ. yẹ yẹ yẹ. Baba, ah. ẹ fi lè jẹ́ kí n bẹ́ orí rẹ̀. ah Baba, lè jẹ́ kí n bẹ́ orí rẹ̀. gbóyè náà kí n bẹ. àbórí rẹ ò pé ni ó dá abéèrè lórí ah. lórí èmi ni ó bẹ́ lórí ah. mo lémi ni ó bẹ́ lórí èmi ni ó bẹ́ lórí ọmọ àlè. ó dà. ẹ ti ń ṣàyè báyìí. ó ṣì ó ti tó. ẹ ṣe bọ́n bá. ó má bí mo máa bí ẹlẹ́nu kọ̀ǹgbọ̀ kọ̀ǹgbọ̀ ah, ẹ rí n tó ṣẹlẹ̀ sí yín ẹ jẹ́ ń gbọ́ ná kí n tó wá fọ̀rọ̀ kan kó yín lẹ́sẹ̀. bàbá bàbá mo yé yóò dà fún yín o ṣáyé lérí ìgbú ọmọbìnrin. mo ní o. Ah, gba mo ti jí mo ti mọ̀ kí mo ti ṣìfẹ́. níwọ níwọ. bàbá mo yẹ ẹ ṣeun ẹ wo bàbá bí mo ṣe dáa tó yìí látìgbà tí mo ti yàn láyé mi ni mo ti mọ̀ pé lórí burúkú rádaràda yìí tígbàsẹ̀ ò dá yìí òun ni mo wá yàn lọ́kọ òun ló fẹ́ pa mí lẹ́ ṣe rí tí mo tí mo bí mi nínú ṣé ń da tó ni bàbá bàbá ṣé ń da tó ni. ó dáa ó dáa ìwọ dáa òun náà dáa ẹ rí ìtàn kan ní sọ fún yín ìtàn gbéraga ẹ̀yin méjèèjì lẹ ń gbéraga ẹ sì lè gbádùn ìgbésí ayé yín papọ̀ ìrìnà láṣọ tó máa lè mi ò wọlé tipátipá mo fi fà á wọ dẹdẹ lèmi bó o ṣe máa ń pàdé nínú ìgbúgba alágogo gbé abọ́ ń torí ìyá aláàjà ṣéèké ò ṣéèké ò bili ènìyàn bó ní ah, à kẹrántì ìyá àníkẹ́ ibi tó bá wà lè rí ni àníkẹ́ ara jẹ́mọ̀ jẹ́mọ̀ ọmọ agbádú wọn náà tún lára jẹun ìwọ lọmọ ìjẹun ọmọ ipò pọ́n lẹ́sẹ̀ bí àlárí àlárí pọ́n lẹ́sẹ̀ wò lé ìyá mi ibi tó bá wà ilẹ̀ rí ni. ó dọwọ́ rẹ̀ àmúlélí ó dọwọ́ rẹ̀ àmúdẹ̀rọ̀. ẹ̀yin ọmọge ìlú wa. Oh, ẹ máa gbádùn ojú yín ò ní rí bí ojú ìgbowó kó mọ̀ nájà á dáa fún yín ojú ò ní tì yín ẹ̀yin òrékè lẹ́wà tí mo fi ń yan gàn nígboro àríkẹ́ bí n bá rántí rẹ òsì jẹ́ mọ́ rántí ìyá mi àníkẹ́ ó ní mò ń kìlọ̀wọ́ tó fi dé o àníkẹ́ òdi ara ìjẹun ìjẹun ọmọ ojoru ọmọ ojoru létí ìjà bèbí tó ko òkárì ẹnì yìí àṣẹ ọkọ rírọ lọ́hùn ó yàn fún yín àṣẹ ẹ ó dọwọ́ yín ó dọwọ́ yín ó dọwọ́ yín àmúlélẹ ó dọwọ́ yín àmúdẹ̀rọ̀ ẹ ẹndí ẹndí ẹndí ẹndí ẹndí ẹ ṣíra ẹ ṣíra ẹ mm. ẹ bá wa ń bọ̀ ẹ nǹkan bọ̀ fún bàbá o bíbí ìyá mi ọmọge náà rí Omi omidan àríkẹ́ ò ọmọlẹ́wà o. omidan àríkẹ́ ò ọmọlẹ́wà. àríkẹ́ ògo ọmọlẹ́wà. àríkẹ́ àríkẹ́ bóòni ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin ara ẹ wà ẹ àríkẹ́ ẹ mo fẹ́ lò. àríkẹ́ sùn wọn lórí ọgbọ́n. ìmọ̀ bóyá kí n bọ́ sọ lójú àwọn ọmọ rẹ àbí ìjẹ́ kúkú sọ ti ń bẹ lọ́kàn mi. kí ló fẹ́ sọ òsín àsọ̀rọ̀. ní tí mo fẹ́ sọ gangan ni pé ìfẹ́ rẹ ń bẹ lọ́kàn àyà mi. látìgbà tán ti dá mi sáyé báyìí wọ́n máa ń sọ pé ọkọ ọ̀run àtìyàwó ọ̀run wà èmi mọ̀ pátá ọ̀run lèmi àti ẹ̀ látijọ́ ń fẹ́ra wa bọ̀ tí n bá wá sùn báyìí ìmọ̀ rí ọ lójú oorun tí n bá sùn báyìí ìmọ̀ rí ọ lójú oorun. láì ṣiṣẹ́ ayé. ó yà wọ́n náà lẹ́nu bó ti yèmí náà lẹ́nu sọ wá rí tó bá jẹ́ pé ti sẹ́ èmi èsì alápamọ́ ti sẹ́ o mo lè ṣiṣẹ́ dáadáa tó bá wá jẹ́ tẹrù ni um, má jẹ́ sọ lójú àwọn ọmọ yìí <laughs> ẹrù ń bẹ sálẹ̀ ẹ̀yìn ẹ̀ ìgbà tó ń bọ̀ nísìn bóyá o pàdé ọmọbìnrin kan tí ń bọ̀ ọmọ ìyàwó um, mi tiẹ̀ bóyìnbó ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ni ó kàn gbébi ni torí tiẹ̀ gan wà lára nǹkan tí mo fi dé máa lọ ìyàwó tí mo fẹ́ fẹ́ tí elédùn àkọ́mọ́ mi ó jẹ́ kó máa rí mi nírí nǹkan mi. àmọ́ jẹ́ káwọn ọmọ rẹ̀ kan dúró sí ìtànà ìwọ járe ránú mọ́. bóyá àyín ah, kí ló ṣe ọ tára rẹ ò balẹ̀ ìfẹ́ rẹ ni. tó tiẹ̀ wá rí gbogbo ọ̀rọ̀ tó wá bá mi sọ lónìí kódà kò wọ etí mi rárá rárá rárá irun létí mi gidi ni jẹ́ kó rí rẹ pé o ọjọ́kọ́jọ́ tí n bá tún lọ tó tún dá mi dúró kódà n ti ń fimú rẹ fọn fèrè lọ́jọ́ náà abẹ́ rí rádaràda ẹ já lọ jàre. àríkẹ́ ah sọ ti gé etí àríkẹ́ náà lọ ni. kí ni ìṣẹ̀lẹ̀ kí ni níbo náà ti rẹ́ lẹ́nu dúdú olùsí ń ṣe bí kó jẹ́ pé òun ni mo fẹ́ kọnu sí ni o dèdìrín òsì òun náà sì báyìí rọ̀ èmi ò kọnu sínú rẹ̀ ṣé wọ́n dá lóbìnrin ni ha alẹ́kùn méjì kì í ṣe pé mo pò fún méjèèjì èyí tí mo fẹ́ fi pa ipò gan mo ti sọ fún gbogbo ẹ̀ báyìí. ẹni tá a torí ẹ̀ mọ̀ léèyàn mọ̀ ni ó sọ pé ẹ àríkẹ́ sóhun ti rú pupa adìẹ lọ báyìí. àríkẹ́ ọ̀gọ́ ọmọlẹ́wà ọmọ sùn ló bá dẹ̀ jọ. ṣé n pe tí ọmọ arọ rẹ̀ bí òjò ọmọ yẹmu mi ṣáṣá ló jí ilé ọmọ olókìkí wọn kó ọmọ bónibóni àfẹ̀búhàn tí wọ́n ti ara ọmọ ṣàkìtì wọ́n ìwọ́n ìlàsọ̀ gbárò ọmọ alámẹsẹ ọmọ ẹlẹ́wù dúdú tí mo ti kù fún ààrẹ nígbò yìí mẹ́tu ẹ̀la ni mo là mí ò gbọ́dọ̀ jẹ́ràn ẹ̀gà á dáa fún yẹn wàá ṣoríire hmm, Adéníkẹ́ àwọn àgbà ní àpọ́nlé ò sí fún ọba tí ò bá lólórí bẹ́ẹ̀ ni àpọ́nlé ò sí fún ọmọ ọba tó bá ti tó ọkọ ní tí ò mọ̀kọ́ wálé Adéníkẹ́ kí ló dé bílẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ wà wọn pétọ́ ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ wà wọn ah, àgbà ló ń dà lọ yìí n ò ní fẹ́ kó o bá débi tí wọn fi bí mi tí wọn pàṣẹ fún ọ pé ìjọba yìí mo fẹ́ rọ́kọ rẹ mo jẹ mo jẹ kí n ó bí mi débẹ̀ o. kó o tètè ògùn tó o bá fẹ́ fẹ́ kó o mú kàn mí lára. kábíyèsí hmm. kò ń ṣe pé kò wẹ̀mí náà kémi náà ládé orí ṣùgbọ́n gbogbo àwọn ọkùnrin tí mò ń rí wọn ò tẹ́ mi lọ́rùn tó wọn ò yáyì lọ́mọkùnrin ìdí nìyẹn tí mo fi ní bóyá kí n fara mi balẹ̀ dáadáa kábíyèsí ẹ tí n bá ti rí ọkùnrin tó jọjú fún alára mi ní ìmúwalẹ̀. Adéníkẹ́. ẹ̀bẹ̀ ni màá kọ̀ bẹ̀yìn kẹ́ ẹ dákun kẹ́ ẹ jọ kẹ́ ẹ sì fún mi ní ààyè díẹ̀ àtàsìkò díẹ̀ adẹnìkẹ́ adẹnìkẹ́ kì í ṣíjọ téèyàn bá rọkùnrin náà ni ó ti fẹ́ tán bá dẹnu kọ́ ẹ jọ fẹ́ra yín fúngbà díẹ̀ tí ó fi mọ̀ wà àti ṣe ẹ̀ kó tó di pé ẹ máa fẹ́ra yín wọnú ilé wo àgbà kì í pẹ́ kàn ìjì lọ ò sínú ọmọ èké mọ́ kò sí bọ́kùnrin ṣe lè dàgbà tó ẹgbẹ́ ọmọ tó bí sílé ó tún ṣì lè fẹ́

nǹkan burúkú ni o. nǹkan burúkú kí ni. ó lè yàwó ẹ̀ lé torí àríkẹ́. yíyún òkan ìkúdà. ṣèbó ló lára rẹ̀ tó bá òkú fara rẹ̀ dá. ara tó tẹ̀ wò ní ìbára mi dá. tó ti yẹ olórí burúkú ara tiẹ̀ tẹ ìyá rẹ̀ mo lé kó lé ní àbújá burúkú. kí ló dé tí gbogbo yín gbé ọ̀rọ̀ lọ́rọ̀ tẹ́ ẹ gbé sórí. sọ ọ̀rọ̀ tí yàn síbẹ̀ ni mo mà dúpẹ́ lọ́wọ́ elédùà o tó kàn ní gbàbí ọ̀tọ̀ níbi tí mo fẹ́ gbà òyìnbá kúrà tí mo fẹ́ rà ló jẹ́ gbàbí. ẹ wá kóra yín jọ sábẹ́ igi lójú ara yín ẹ̀ ń pètè ọ̀tẹ̀nu o lórí mi tí àmì nìkan mo wà nù lóyún mo bí yín ni kí ló kan ti yín àti pé ẹ ẹ ó léyàwó kó ẹ lé ṣé ìyá rẹ mo lé kó lé ni àbí àbúrò rẹ. ìwọ ìwọ. lẹ́nu ẹ ìyá tèmi lẹ́nu ẹ. ọ kọjá nínú ọ kọjá sáyẹ ọgbọ ìyàwó báyọ rẹ wo èmi ò jọ rẹ yín ẹ wàá pe ìpéjọ ìpéjọ ọ̀tẹ̀ sábẹ́ ẹ tó bá wà ní mi ò ní fẹ́ àríkẹ́ lójú òun ajẹ́pẹ́yìn rẹ̀ nífẹ̀ẹ́ kìí san fẹ́ san o kìí wọ̀ fọwọ́ tó ti yé yín ó lè mọ san fún yín. Ah, àtẹ̀mí náà. ẹ tọ́ba tún fọwọ́ sọ̀yà tí n bá gbé gbàdú fún ọ ẹ wá jókòó ẹ gbé kò ní yẹ yín kò ní yẹ yín gbogbo yín kò ní yẹ yín. olùsì ah, ó ní dúró afọwọ́fọ́ ní ìtàn kéé dúró tá làwọn. ọ̀rẹ́ wa taba bọ sọ ọ̀tá mi má pè mí lọ́rẹ́ rẹ mọ lajẹ tó fi kú. ẹfọn mọ ni. ẹfọn ẹfọn oṣù sọwọ báyìí ni wọn fi pa ọ dànù. tá a bá sọ tọba lọ fẹ́ gbọ́ ìwọ ọdún ara ọdún. pẹ̀lẹ́ kọ́kọ́rọ́ alátẹ èmi ò fà tẹ́tẹ́jú ẹ̀yin wèrè ọ̀rọ̀ yín ti yé mi kò sẹ́yìn ọmọ láyé yìí o gbogbo yín ẹ̀sìn péjọ ọ̀tẹ̀ torí èmi nìkan ẹ kí ló dé táwọn ah! nílùú yìí mo sì mọ̀ pé mi ò léèyàn ni tọ́ba rò pé bóyá ń bá àwọn èèyàn ṣe irọ́ ni ojú ayé ni o gbogbo yín ojú ayé olórí burúkú tẹ̀ ń bá lọ yín òun ni kẹ́ mọ́ bá lọ bí wọ́n bá sì ni mo fẹ́ àríkẹ́ tẹ́yàn ni mo fẹ́ <laughs> èmi àti iṣẹ́ ìjọ bẹ̀rẹ̀ ni kó sì kóra àwọn jọ wọ́n bẹ̀rẹ̀ sí mú ọ̀rọ̀ mi

Ah, mo fẹ́ mi ò fẹ́ mọ kí n ti yín ẹ̀ sì lọ́ fẹ́. ẹ fi mi àtàríkẹ́ mi lẹ̀. omi dùn àríkẹ́ ẹ fi wà lẹ̀. ẹ wọ́n lọ sí gan. àríkẹ́ ọ̀gọ̀ ọmọlẹ́wà. omi dùn àríkẹ́ ọmọlẹ́wà. ọmọ sùn ìyá àríkẹ́ mo lọ́rọ̀ tí ń bọ̀ sọ ni o bó o bá ní fojú akúṣe wo ni. akúṣe bò ó ṣé o sì. ó mọ̀ pé a abọọ ń ti pẹ́ hmm. bí wọn ọ lórí ti ṣe nínú ìlú yìí ni mo ní ìwọ àbọ̀ ọ̀sọ̀. àríkẹ́ hmm. àríkẹ́ ọmọ mi àríkẹ́ ni. ṣé o sì kí ló ṣe o. kò sí bá ń ròde ó kẹ́sọ̀ọ́ ròde kò tiẹ̀ sí ń tárì kí òun gan mọ̀ ọ́n ṣe mọ́. ìyá àlàní ah, ẹjọ́ ọmọ mi ló wá mú sẹ́nu kí n tiẹ̀ tó bá ń jáde tí ń kẹ́sọ̀ọ́ ròde ṣé táwọn ẹ̀ṣọ́ tí ń bá ní ọ̀tẹ̀ lọ́mọ mi jáde ṣọ́pọ̀ jára lọ ni ah, ah, ẹ̀ṣẹ̀ wo ló ṣe kí ló dé tẹ̀ ń bínú orí tẹ̀ ń bínú ọlá kí àfojú pé ó fẹ́ jáde o kó káwọn ẹ̀ṣọ́ kó kó wọn rọra o ṣé yẹn wá ní o ṣe ní ẹ kọ́mọ mi má kábàámọ̀ à ọ̀rọ̀ tó sọ ń pọ̀ o ọmọ tèmi ò ní kábàámọ̀ o wo kó lè dùn mí fún ọ o bó o ṣe tọ́mọ tiẹ̀ ló ṣe fẹ́ ń tọ́ tèmi ibi ò sì papọ̀ o. yíyá àríkẹ́ ọ̀rọ̀ yìí pọ̀ ọ̀rọ̀ yìí pọ̀ mo ṣe bí n tó ní èmi mo ní ni. kì í jẹ́ ti bàbá tọmọ kó mọ̀ làálàá alani ń tiyẹ àríkẹ́ ń tèmi ah, ah, ṣé kò wá yàtọ̀ síra èwo ni tí mo bá nílò ní. àjẹbí mo sọ fún ọ lè má dáwọ́ lóhùn torí ọkùnrin ní olè rògbò fẹ́ kẹnu fèsì. ìgbọ́nsó ọ̀rẹ́ mi ah, àríkí ò dán àríkí ò ní dán lóhùn bàtì àríkí ẹ̀ dùn ìgbádùn ni wọ́n fi ń wu àbó mọ̀ bárìkẹ́ ti yàtọ̀ ni. àbárìkẹ́ ẹ̀sìn kọ àyíkẹ́ ti mọ̀ mọ̀ hmm. mọ̀ mọ̀ dáadáa. ọ̀dà àbárìkẹ́ bá wa dàn ló hmm. gbogbo oko tí n fẹ́ ro ìwọ ló ro. ọ̀dà náà kọ̀ kọ̀ wá sí wàhálà. tí ọba wa dá lóhùn kọ kí ló fẹ́ ṣe. tí ọba ti dá lóhùn oúnjẹ tí n fẹ́ jẹ lálẹ́ hmm. ìwọ ló jẹ. wá sí wàhálà lọ sọ fún ìyá rẹ pé oúnjẹ tó ọjọ́ fún alẹ́ òkú ká ti máa pèsè rẹ lẹ. ó dàbọ̀ jẹ́ pé nǹkan tó wà lára rẹ gan ló fẹ́ fi dó dèdí ara mi ló bàbá mi sì ló ní bàtà yìí. àìló sì mọ ní sẹkẹrì àríkẹ́rì kẹ̀ omi dáadé. bí èèyàn bá ti rí ọba yìí ẹwà rí ó sì máa dáyàn lọ́rùn èyí ó sì máa fi ọ́ tọrọ ọmọ. ẹ já lọ. kí mo sọ fún un wo inú mi ti dùn ah! àti pé ń jẹun ń jẹun inú mi ò yó. àríkẹ́ mọ̀ òjò yẹ̀ mi. kíni kíni mo ti sọ fún ọ mo ní. Ah! ha èmi èmi kí n ti bọ̀ ọ́ yín ti bọ̀ sọ ni.

òun rojú àríkè òṣè wá sọ̀rọ̀ ẹ̀gẹ̀. Ah, ó ga o. má bínú. kí ló ṣe àríkẹ́. kò sún tó ṣèyá wa o wọ́n fẹ́ lọ rèé rẹ jù ni. tí kò fáńlẹ̀ ìfà ti ń sọ. Hmm, ọ̀rẹ́ mi sáàríkẹ́ kó wọlé o. ó ah, ah, ṣàgbọ́n tó sọ wọn ló fẹ́ lọ rèé rẹ jù ṣé ọmọ kọ́ làwọn yìí tó débí tán kí wa ni àbí bá a ti bẹ́rù kọ́ la bọ́ mọ́. èmi ò mọ̀ pé bá a ṣe bẹ́rù la bọ́ mọ́ ó ṣàgbọ́n tó sọ tó ló fẹ́ lọ rèé rẹ jú àbí kí ló tún fẹ́ nígbà tí ìṣepò kétí àpò. àmọ́ ìyá àríkẹ́ mo fẹ́ òsì rántí gbélé ọkọ lọmọ yìí ń lọ bó o lọ̀rọ̀ ẹ̀gẹ́ tí mo bọ̀ sọ. ó fi rántí pé ilé ọkọ lọmọ mi ń lọ ọ̀rọ̀ èké tó bá wò kọ́ lára mọ́ ọ lọ tó bá dijọ́ mi ní mò ń ti ń ṣe àmọ́ sọ́njọ́ mi. ó dá ọ ẹ̀yin ọmọ mo rí i. ìkóka ó fi ilẹ̀ máa ṣẹ́yìn ṣọpọṣọpọṣọpọ sílé onílé ọ̀rẹ́ lèmi àti ẹ rádaràda ọ̀tọ̀ lọ̀rọ̀ tó bá wá ọ̀tọ̀ lọ̀rọ̀ tí ń sọ ṣé èdè ò di ọ kí ìbá ṣe torí ọ̀rẹ́ mi tó dúró tí ò jẹ́ mo ti ń sọ sọ́kàn mi lọ́mọ ọ̀kẹ́ ẹsẹ̀ mi. ohun tó bá ti mí ni mo lè ṣe mo sì ṣe gbé ni. ìwà tó bá wù mí ni mo lè. ọmọ tí mo bá ń bá wí tó bá ń wa ọ̀hún kì ó ṣètò tó fẹ́ pa ọ̀hún. Adénìkẹ́ àwọn àgbàlagbà bọ̀ ó ní kò sí bọ́mọdé ṣe máa tètè jí dóko tó inú oko ló máa bá kùkù tè. mo wí wí lẹ́nu mìíràn o kábíyèsí sọsọsọsọ ó láfẹ́ lá bẹ́ẹ̀ kẹ́ ọba mi òkè adániwáyé ti dálé ọlá fọmọ ọlá láti jókòó sínú ọlá ńlá. àfìgbà tí ọmọ ńlá bíi tìyẹ wá nínú òṣì lòun ń lọ Adénìkẹ́ kì í ṣe ńlẹ̀ yìí olórí olórí olórí ló ṣẹlẹ̀ a máa pọ̀rọ̀ yìí lówó ó máa ń láronú. mm ẹ̀yin àti kábíyèsí ẹ ẹ mọ̀ fẹ́ ṣe ìfẹ́ nù mi. ṣé bíbí ni mo roko tí mo dóko èmi sì ni mo rodò tí mo dódò. elédùn ọmọ ọmọ ní jẹ́ kẹ́ máa gé ka àbámọ̀ jẹ. dínú gbóréré. ibi mi mo ró lólùfẹ́ mi tí mo ní mo fẹ́ fẹ́ wọ́n sì níbi tí ìfẹ́ èèyàn bá wà ibẹ̀ lọ́kàn èèyàn wà olórí olùfẹ́ la máa ń sọ̀rọ̀ ń parẹ́ yìí èmi mọ̀ nífẹ̀ẹ́ ọmọkùnrin dénúdénú mo mọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ dọ́kàndọ́kàn tí ò dẹ̀ sí ń tẹ́ni kẹ́ni ó ṣe sí ẹ wò ó lórí ọ̀rọ̀ sí ń bẹ́ ńlẹ̀ yìí ẹ jẹ́ àtúntò ẹ jẹ́ àtúntò. ọ̀gá ẹ̀ láyọ̀ mọ́lá gbogbo ohun tó wí ni mo gbọ́ kò sí ní tẹ́nikẹ́ni ó lè ṣe sí àmọ́ wá yá mi létí inú rẹ kí gbéyàwó ọ̀rọ̀ èmi tó ń wò wájú rẹ gẹ́gẹ́ bí ìyá tó bí ọlọ́mọ èmi ò kọ̀ sí bàbá mi lẹ́nu o bí tí bàbá mi rán mi ni mo lọ ìfẹ́ inú bàbá tèmi mo sì ṣe ibi tí wọ́n ní jókòó sí mo jókòó sí ibi tí bàbá rẹ bá ní kó rìn sí ló gbọ́dọ̀ rìn sí kí mi bọ̀ fún tẹ̀tẹ̀ èmi ò kọ̀ sí bàbá mi lẹ́nu. <laughs> n ò kọ̀rọ̀ sí bàbá mi lẹ́nu o tí bàbá tiẹ̀ bá wá sọ fún yín pé ibi ìmọ̀ ni kò jókòó sí tó o bá kọ̀ tó lóògbọ́ mo fẹ́ kó o rántí pé n tí àgbàlagbà rí ti jẹ́ èkó ọnú bọ́mọdé rẹ bá gorí òrùlé ò lè rí lógún ọdún. èmi náà kọ̀rọ̀ sí kábíyèsí lẹ́nu olórí n ò kọ̀rọ̀ sí kábíyèsí lẹ́nu ibi wọn ni pé ibi tí ìfẹ́ èèyàn bá wà lọ́kọ̀ èèyàn wà ọmọkùnrin ìfẹ́ kò sì sẹ́ni tí ò yí pinnu mi padà. Ah, ah. ìtumọ̀ ìtumọ̀ náà nù pé ẹ lè yí pinnu mi padà. Adénìkan mo nífẹ̀ẹ́ ọmọkùnrin o. o nífẹ̀ẹ́ ọmọkùnrin o kò sì sẹ́ni tí ò yí pinnu rẹ padà bẹ́ẹ̀ ni mo sì bí ọ. ọmọlá yóò ṣojú ẹ̀mí rẹ. omidan àríkẹ́ ọmọlẹ́wà. àríkẹ́ ògo ọmọlẹ́wà. òfin àríkẹ́ ọmọlẹ́wà. ọmọ sùnwọ̀n ló bá dẹjọ́. òfin àríkẹ́ ọmọlẹ́wà. àríkẹ́ sùnwọ̀n ló dìjọ̀gbọ́n. ó sì wá mú omi wá bùkún pàdúrà omi tí wọn náà bù. kí ló wá dé tó o ṣe kúkú gbé akèrègbè lọ́wọ́. gbogbo ọkùnrin yọ̀ọ́. ẹ̀rí bó ṣe rí ládàá.

wọ́n ní ẹ̀bọ̀n mi wá ní omi sí fómi wá wọ́n sì àwọn omi wọ́n sì adá sí lára. wọ́n ní òrè èbó wá ó sì gbómi dé wọ́n sì á domi sí ọ lára kí ni ìwọ ṣe kó tó domi sí ọ lára kí ló ṣe kókó tó domi sí ọ lára dájúdájú o tí ò dáa ni mo bẹ́ẹ̀ ọmọ mi àríkẹ́ kò ní ṣàdédé domi sí ọ lára abẹ́ẹ̀ bó ṣe rí ṣé ẹ̀rí pé tí ń múnú bí ọmọ mi ẹ ṣé ẹ̀rí pé tí ń múnú bọ́ mi àbọ̀ bá lọ̀rọ̀ yìí bí gbogbo yín mo ṣe ń wò yín ó yá ẹ lu ẹ̀kúlé kẹ́ ẹ lọ sí oko torí mo ní bí ẹni pé ẹ̀yìn iṣẹ́ iṣẹ́ ẹ̀mí iṣẹ́ ṣe ẹ̀ ẹ̀ dúró kàlí kókó kó ẹ̀kúlé wọn lọ rọ́ kẹ́ ẹ kó tọ́ni tọ́ni fún mi. ìyàwó àkókò ẹ̀kúlé ò tí ì kù bẹ́ẹ̀ ni. ọkọ̀ ẹ̀kúlé ò ì kù ìwọ ni mọ̀ gbogbo ìkù ìyàwó náà kò sí wàhálà ẹ̀yìn ìkú ẹ̀ dúró lọ ró débi pé ìmọ̀ orí ìyẹ̀pẹ̀ ah. ẹlẹ́nu fọ̀rọ̀ ó ti lọ. ó ní oko ẹ̀gúndé ìkan ní òsàn tí wọ́n ṣe fún mi. pẹ̀lẹ́ ọkọ mi ọmọ ọlá pẹ̀lẹ́. Ah. Ah. ìyàwó mi ni. orí rẹ burú ó yá ìwọ náà kọjá lọ sẹ́kùlé kó lọ roko fún mi. ìyàwó akọdún mú un lọ. akọdún ni ó pa ọ ó yá kọjá lọ ẹkùlé fún mi ẹnu mo ní ìranù bẹ́ẹ̀ kú ń sìn yín kò sẹ́ni tí ó bẹ̀rẹ̀ yín lọ́wọ́ mi àwọn oníranù. wẹ̀lódò omi dàrí kẹ́ ọmọ lẹ́wà. gbogbo ọkùnrin ń yọwọ́ iṣẹ́ omi dàrí kẹ́ ọmọ lẹ́wà. wọ́n ń pè àríkẹ́ kìíní ní omi. omi dàrí kẹ́ ọmọ lẹ́wà. wọ́n ń pè àríkẹ́ tèmi ní ìgbà wọ́n ń pè àríkẹ́ tèmi ni ó ṣe. omi ìdáríkẹ́ ọmọ lẹ́ra. ẹni ọkùnrin kò lọ́nà òkú ẹkún. omi ìdáríkẹ́ ọmọ lẹ́ra. bẹ́ẹ̀ ni àwọn eléyìí wọ́n ò mọ ń yáyọ̀ wọ́n yáyọ̀ pọ̀rọ̀ ayọ̀ pọ̀rọ̀ tágbé ṣe tó torí ẹ̀ dáró ayọ̀ pọ̀rọ̀ tálùkù sí tó torí ẹ̀ kùsù ayọ̀ pọ̀rọ̀ náà lékeleke ṣe tó torí ẹ̀ tó wá kẹ̀ funfun ẹ mọ nǹkan kan ayọ̀ tí ń tẹ̀yìn mi ò mọ wọn fẹ́ fi ṣe o olódùmarè wọn mọ jẹ́ lu ìlú bàjẹ́ o bàjẹ́ hmm, òye àti ìrẹsì sọ́dún kankan tí ń sọ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ìyá ń ronú ọmọ ẹ̀ ń roka. Òkèlè Òkèlè èmi àti amúra wa èmi àti súnmọ́ra wa hmm. ọ̀rẹ́ mọ̀lẹ́ ni wa mo mọ̀ mọ́ ní kéèké àbúrò rẹ̀ kó ṣe gáfárà wọn wa kí n ráì bọ̀ ọ̀sùn tọrọ ìyá sọ fún mi kí ló ṣẹlẹ̀ gógógógó kí ló dé tó wá rọ kalẹ̀ kí ló ṣẹlẹ̀ òkèlè tí mo kọ̀ kí ló dé. ó dáa pé ìwọ fún rẹ sọ pé a súnmọ́ ara wa wọ́n sì ní ìsúnmọ́ ní báyìí làá mọ̀ sí ẹni òun ò ní làákàyè ẹ torí tó bá ní làákàyè ni sọ̀rọ̀ ló sọ kalẹ̀ o pé pé àwọn náà léyàwó wọn lọ o ló mú un máa ronú ṣé torí eh, ìyàwó tí mo lè lọ lèmi ò sì máa ronú obìnrin nìyí o àbàtì àlàpà lèmi ò mọ torí ẹ ronú. ẹ ó dà kí ló dé tó wá fi rọrùn kalẹ̀. torí òkèlè tèmi mọ kò ní mo rí lórí ìjókòó yìí. Hmm. nítorí ẹ̀kọ́ fi kọ́kọ́ síwájú òun ló fi wá kẹ́yìn. sórí ké sọ̀rọ̀ ìyàwó mi pé àbí mo lè lọ àbí ó kẹ́rù lọ́lé wọn kọ́ ní mímí ronú àríkẹ́ ní mú mi ronú. tí wọn náà bá wò dáadáa ọ rí pé àríkẹ́ a ẹni yìí ni nínú ìlú yìí àríkẹ́ wo àríkẹ́ kan náà bọ́ bá sì wò náà dáadáa ó rí pé ẹni yìí ni mí tẹ́ni yìí méjì bá wà parapọ̀ sí ẹni yìí àtẹni àríkẹ́ ni mo fẹ́ gbé sílé gẹ́gẹ́ bí aya mi ni mò ń ṣètò rẹ̀ lọ́wọ́ tó ni tó rò mi ronú lé lórí ọ̀tọ̀ ni òun gangan ni ìrònú tí mo òun tí ò sọtiri pé kò ní làákàyè. Òkèlè láàrin ìmọ̀ àti ẹ kí ló fún ẹ ní àrídájú wípé àríkẹ́ tó ń rí ẹ ó máa jẹ́ ni o. Ah, èwo ni kò ní jẹ́ mi ní o wọ́n ní kò jẹ́ ń gbádùn lóbìnrin ń gbà fún mo ti ń bá a sọ mo ti ń bá a sọ àmọ́ tí n bá fi lọ́rùn lẹ̀ ní tí mo wá padà tẹ̀ mí lọ́wọ́ má fa àkókò rẹ ṣòfò àríkẹ́ tó ń wò yẹn kò lè gbà fún ẹ kò lè fẹ́ àríkẹ́ lè wájú ẹ lọ ṣé òwò ra lọ wò àríkẹ́ ni wò ẹ sàríkẹ́. a jẹ pé èmi bu lẹ́wà nù. àkínwá ah, ah, ni. Ah, mm. nǹkan tó bá jọ òun la fi ń wo wo. èyí tó bá jọ la fi ń yàn. bẹ́ẹ̀ni ntọ́ sọ fún mi ní ìsinmi pé àríkẹ́ rẹwà jù mí lọ àmọ́ mi tí mo mọ̀ pé arẹwà jọ ni wá ẹ fi arẹwà lẹ̀ ẹ fi arẹwà lẹ̀. arẹwà mm. mi ìròkò máa ń wo dígí. ojú kìí iná láṣọ kan máa pa bẹ́ẹ̀ lójú kì í rárẹ̀wá tó. ẹ bá ṣe pẹ̀lẹ́ o pẹ̀lẹ́ láyé gbàdẹ̀ ẹ láwọn bàbá lẹ́wà ṣe là ń gbìyànjú. jíjáde tí èmi pẹ̀lú ọ̀rẹ́ mi bá nu sọ tá a jáde tá a já ọ láyà fọkàn torí mò ń wò bóyá àwọn sọ̀ǹgbè tí ń tẹ̀lé ọ káàkiri tó bá tiẹ̀ fẹ́ di wàhálà kó mọ̀ di pé wọ́n sà àmọ́ mo rí i pé ah, èèyàn ni wọ́n onídùú ẹ̀ ni wọ́n wọ́n dúró tì ọ́ <laughs> bó o níbo níbo lẹ́ ń lọ níbo lẹ́ ti ń bọ̀. Okele sórí pò ń kọjá ààyè rẹ abirú rádà ọ̀dọ̀ wá mi ẹ̀ mọ̀ gbà mí ah, ah. ó sì wọ́n mo sì abẹ́lù mi láyà báwọn bíi pé ó sì fẹ́ kí n sá lọ sí ò fẹ́ pa mí nítorí Elédùà. ìwọ làbùdọ̀ para wa ìfẹ́ ní bẹ́ẹ̀ sọ́rí ẹ olórin kan náà kọrin ó ní ìfẹ́ ni ìfẹ́ ni. olólùfẹ́ mi tí ó dé tó fẹ́ fi ìfẹ́ pa mí. já fìfẹ́ para wa já fìfẹ́ para wa bọ́ ṣe ń wò mí mo kù síbì kan o mo mo mo mo kù síbì kan eh, eh, eh. tí n bá nífẹ̀ẹ́ rẹ̀ yìí ni mà tẹ̀lé ọ káàkiri. ìyàwó wa dátun ní tòyò bá a ná tòyò tí torí ọ̀rẹ́ mi bó ti ń wò ìfẹ́ ní ń ọtí ìfẹ́ ni ó ní ìfẹ́ yẹ tó yìí tó bá ti táǹpé o ti tẹ́ ọ̀rẹ́ mi ní òòrùn ọ ti wá náwó táwọn àwọn àwọn kan nínú àwọn ọmọ ní tèmi náà fi táyà <laughs> ẹ tájọ máa káwọn olùbọ. a lè mọ kí kọmọ olùbọ papọ̀. <laughs> pálapàla ọ̀rọ̀ rírùn rírùn ni mò ń rùn létí ṣé tọ̀hún epo ni àbá ìrèwò rà irú rẹ̀ náà sí mi ẹ̀sìn à ń sọ̀rọ̀ ẹ̀ wá kóra yín jẹ́ wá ń sọ̀rọ̀ rádaràda lẹ́nu ìwọ náà wò ní ìsìnwó bó ṣe ń dún tó ń sọ̀rọ̀ bí ẹni tí. wo ó kélé fúlẹ́fúlẹ́gẹ́ rẹ ti ń pọ̀ jù o ṣé mo kó nǹkan ọjà àyè rẹ sí mi ó kọjá àyè rẹ o ọjọ́kọ́jọ́ tí bá tún lọ tó bá tún dá mi lọ́nà kódà nífojú rẹ rí mọ̀ bó lọ́tọ́ náà. ẹ ẹ ẹ rí bó ti ń lanú lẹ̀bi ajá mi ló pa. tútù yẹmi. sọrí ipò padà tẹ. tútù yẹmi. Ah. olùsí àyà tiwọn náà ló dá ìgbà tí wọ́n tọ́jú àgbálùmọ̀ síbẹ̀ yìí. tútù yẹmi. àyà eh, wọn ò dàgbà débi pé ah. eh, eh, dúdú wo ló yẹ léyìí ah, orúkọ tí wọ́n náà bóyá ìsọwọ́sọ̀rọ̀ ẹ̀ gan kò lè jẹ́ kóbìnrin dáyẹn lò èwo dúdú yẹ ṣé dúdú yẹ ilé ìwé rẹ̀ ti lọ yìí. ẹ báyẹ̀ báyẹ̀ obìnrin ni mm-hmm. torí obìnrin ò lè jẹ tó máa hùwà obìnrin. ẹ àmọ́ èyí ti ń gbé mi lẹ́mìí gbóná jù. tòtẹ́ ní bẹ́ẹ̀ yẹ ẹlẹ́mìí gbóná tó tàn tán fẹ́ ó tàn fẹ́ wọlé bẹ́ẹ̀ tó tẹ̀ mú jáde ni tó yọ pé bẹ́ẹ̀ ni. ẹ ṣe nǹkan tó ti sọ ní ìsinmi pé kí ẹ sì fọkàn balẹ̀ ó sì yóò jà sí mi. ọ̀bọ̀n mi tún wà tá a tún èmi náà ti tọ́ fún ẹ tẹ́yẹ ń pé ta máa bẹ́ títà láti inú igbó bíẹ́ bíẹ́ ni náà ò ta. ẹ jọ irú ọgbọ́n ò la fẹ́ dá gbígbà tí kọjá pé kọ́lọ́mọ yẹ̀yẹ́ yẹn ni o tí wọ́n mọ̀ pé gbogbo inú ìlú yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ ta ni gbogbo wọn náà kẹ́yìn sí mi mo fẹ́ lè níwọ nìkan lọ́jọ́ ní dúró mi ìwọ ló dúró tì mí ló fà á tó fi jẹ́ pé èmi àti ẹ ọ̀rọ̀ wá jọ wọ̀ kò í ṣe ẹ̀kan tí ẹ àbí ẹ̀mí ló tí o mọ yẹ̀yẹ́ olúwẹ̀ líle. èmi tí mo ní o pa ọkàn rẹ balẹ̀ ń tọ́ ah, ah, òun wọ̀ mi bí olóòrò ọpọ́n ọpọ́n yẹn ló yí mi a lè tíjà lọ́la hmm, tá àwọn òbí ẹ lọ ìyẹn tó ń tọ́ tàbá débẹ̀ ní tulọ́tà àwọn tó ní ó pe ọmọ òun tó tó pé ah, ọ̀tọ̀ rẹ̀ yìí o máa tẹ́ yé ah, mò ń tọ̀ yọ̀ o. Ah, bánú sọ hmm? ọ̀rọ̀ ẹnu rẹ ni ò bára wọn jọ o ọpọlọ rẹ bára wọn jọ o sọ́mu pé mi tó sọ̀rọ̀ dé yìí ọpọlọ tèmi ò ronú lọ́bẹ̀ ipe bóyá ká gba ọ̀dọ̀ àwọn ẹbí rẹ lọ mhm. kó má dàbí ọ̀rọ̀ ẹnu ahọ́n lásán. àwa jẹ ojú tòyó èmi ojú tòyó tẹ. Hmm. ojú kòró ojú kòró. ojú tòyó. o ti yé mi bá ti ṣe nu ọkàn mi ṣe balẹ̀ torí kéṣà kíní kéṣà kejì tí n bá ti yóò hàn mí pọ́nkán ni ó ṣe táwọn olùsí tí wọ́n ń tẹ̀lé káàkiri àwọn àwọn náà mọ̀ sí mo sì mọ tí ń ṣe wọn bí kéèyàn kọnu sí wọn ni. èmi ò ti paratọ ni tí wọn. n tí n bá fi ní fi àyíké n ìyá ní níyàwó tí n fi kú. èyí ètò yín yé tẹ́lẹ̀ ń tọ́ ìtàmọ́jà sí mi síyàwó nìyẹn o. èdè tí wàá ni. ọtí sọ̀rọ̀ gidi bọ̀ ọba gbogbo ẹ̀jẹ̀ ní sí. nítorí bẹ́ẹ̀ mo tẹ́ bẹ́ẹ̀ ètò yín ẹ̀jẹ̀. síyàwó ah! nìyẹn o èèyàn tó rí abàtì alapa. Eh, àmọ́ nǹkan kan yà mí lẹ́nu o bí mo ti wá mọ ìyá rẹ̀ sí sọ̀rọ̀ pọ́lọ́rọ̀ ni wọ́n pọ́lọ́rọ̀ ẹnu wọn ò dá. wọn ní òòtà yóòtọ ni mo ti máa ń bọ̀ ọ̀nà ọ̀bù yóòtọ. báwo la ti wá fẹ́ sí i. Eh, tọ́yọ́ ni wọ́n á fi ẹ̀yọ́nú á fi tiẹ̀ wọ̀ wá àbí ká má gbàlagbà kan dání. ìyàpá bọ tèmi ò tó lápá yàpá ah, ah, ah, tèmi ò tó lápá yàpá. ọsẹ mú lọ ilé àná eh, ọsẹ mú lọ ìjà màlúù ìjà màlúù ó ti yé mi sẹ àlọ ọsẹ mú lọ ilé àná sẹ. èèyàn sùn mọ́. ogun pa wo bí tí aago mẹ́wàá alẹ́ bá ti lè lù báyìí mo ti wà á ta. ó rò oh. pé ojúbọ lèèyàn fi lèèyàn fi ń ṣọ́ta. he is a registered vigilante ó lè ń dá wọn láàmú bẹ́ẹ̀ máa yí wá fò fẹ́ǹsì ní ẹ bá mú bọ̀ ló bá yín fún ó lè ló pé. ọmọ ìyá mi àbúrò kan ṣoṣo tí mo ní láyé lọ́run òun ló kù ó dẹ̀ jókòó síbẹ̀ ó káwọ́ gbéra you guys are doing nothing about it kú lẹ́nu ẹ̀yẹ ẹ̀ torí ọlọ́run láì ṣe pé oníbi kan ó oníṣọ́ọ̀bù síbì kan àbí ọ́fíìsì síbì kan tó ń lọ. ẹyẹ ẹyẹ lè ẹyẹ ò ẹyẹ ń ẹyẹ mu akórira nìkan ni ò ní mi ò ní gbà ọ ọgbẹ́ ẹ̀kọ́ fi kankan gbẹ̀ mí o ẹ tó pọ̀ mọ́ mi báyìí ọgbọ́dọ̀ pàdé. ṣòbí rẹ̀ pé ọ̀fíìsà lẹ́kọ̀ọ́ ló ń jẹ ọ̀ṣà suspect pé inspector Fẹ́mi ló pa máa ní. mo gbóná bí ẹlẹ́gùn ṣàpàná o ṣàpàná gan ò gbóná bí ẹlẹ́gùn ẹ̀ o. I can't kill myself for you that is why I know now I'm ready for you. mo ta kù ó ní kí ẹni máa gòkè àná. òun tẹ̀lé ah! mi lọ. ajẹ́gbà mi. ẹ̀yin ló pa ah, ọmọ ń pa ẹgbẹ́ lámàdé bẹ̀tẹ̀ máa sọ pé ó ti di gbáù nìyẹn. mi ì mọ kọ̀ọ̀kan pa àbú ẹ̀ nígbà tí mi ò daft tí mo mọ̀ pé tí nǹkan ìbá ṣẹlẹ̀ orí mi náà ló ń padà bọ̀. ó sọ pé ọ̀pọ̀lọpọ̀ àmọ́ yẹn. dákẹ́ àní ọ̀tá fẹ́ra kó nílé yìí nítorí wàá ṣe tí à ń jẹ náà àwa pa yín ni. Fẹ́mi tílẹ̀ bá ti ṣu ẹ sọ́dọ̀ bukki mm. please má fà lẹ́rìn máa bọ̀ lọ́túnla. so mo lè sùn lọ́sàn. gbogbo tàbá sókè tó yí dógórí tọ́ba yóò bá rí tọ̀run rí o. Ah! ẹgbẹ́ ìròyìn yẹ́ ẹ bá gbé tì ni ò olówó kan ìdílé nura ah. yes èmi ló sọ bẹ́ẹ̀ fún yín. bájájú ṣe fẹ́ sọ pé ni tó pa mí lọ́mọ kó máa lọ free màá máa wò ó gbà yẹn ẹ tó bá ti bá adé kóòtù wọ padà lẹ́yìn wa. tó bá wù pa tó bá wù ẹsẹ̀ ẹ̀ jáwèé. níwọ tó jẹ́ pé playboy ni ẹ ibo ni Ṣadé wà ní ìkẹ́ńkọ́ ọmọ ọlọ́mọ tó jẹ́ pé òun ló máa ń gbóúnjẹ fún ẹ láàárọ̀ lálẹ́ tó jẹ́ pé mi gan máa ń bẹ jẹ́ ń bẹ̀. Do I need to explain to you I need to turn off my own TV? bọ́ọ̀ ní àti àjàdẹ́rẹ̀ ńlẹ̀ náà. tí mo fi dé yín mọ̀ ẹ́ ṣé mo bù ẹ jẹ ni. official apartment àti official car wọn hand over fún bá sọ̀rọ̀ ó dẹ̀ ní àwọn ò fẹ́ tì lọ pé òun láìgbọ́n ṣe wà ń bí. kí ló ń dúró ṣe. ó ti ń pariwo lè má ti lọ kó máa gbọ́. ẹ kó máa gbọ́ ah, báwo máa ṣe wà nínú ilé tí mi ní free now tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ti lọ bí iṣẹ́ bẹ́ẹ̀ tí bá wà nínú ilé mo kàn lè wọ́ndà wẹ́ẹ̀mí kí n máa ṣeré nínú kiri àtìgbà tó ti dé báyìí ni mo máa ti ń kákọ̀ máa kákọ̀ pọ̀ nítorí pé ọ̀rẹ́ kan mi wà nílé. o máa tún dán ẹ ṣe ni o o máa gbé ọmọ yẹn débẹ̀ ẹ máa jọ sọ̀nà ti ẹ̀gàn ọ̀gàn torí ẹ̀gàn ló máa mú lẹ́bùn tá à ń wí ìwà fún wọ̀ yíde wáyé. a ti mi ṣe gbàngbàngbàngbàngbàngbàngbàngbàn bí kò bọ́lẹ̀. mi ò rò pé ó wí ìṣẹ́ bad because tabanika wò ọlọ́run ti kẹ́ ẹ dáadáa. ó ní ìdí ẹ̀kún sí ṣé ìránṣẹ́ kan máa ń dín ìránṣẹ́ kan lọ́wọ́ ni ó ti ń fi tiẹ̀ dé mi lọ́wọ́ náà. ó ti náwó fẹ́rẹ́ kúrẹ́jì ó kọ̀ọ̀kan náà fíẹ́sì mi ní ẹ̀ náà. mi ṣe fíẹ́sì ẹ̀. má dàá pọ̀ jáde kílé tó ń ṣe báyìí tó bá yẹ pé ìgbà tó fẹ́ fẹ́ mi fún wọn tó báyìí ṣó máa ní fi ẹ sí ẹ ní mí ni. ká ló ṣẹlẹ̀ kankan máa yẹn ka ẹ mọ́ ó wá gun ẹ̀ báwo lọ yẹ fẹ́ ṣòkò ẹ̀. kí ló ní tó ò mójú tó ò mọ́ra náà ṣé o mọ̀ pé tó nílé bá ti fi àparí iṣu wọn àlejò òwe lé tó lọ ló ń pa fún yẹn ni ṣé mo ti kọ́ ni o ti ra mọ́tò ti ṣe gbogbo nǹkan tó fẹ́ kí ló tún wá fẹ́ nulẹ̀ wa. àfihàn mi pé ẹ ti gbé a dẹ̀ máa máa lérò wípé àṣoríire nínú ayé bẹ́ẹ̀ nínú ẹ pẹ̀ láwọn tó ń bá mi ṣiṣẹ́ nù lé báwo lẹ ṣe wọ́nu lé ní hòhò tí ò sí nǹkan kan lára yín ìyàwó mi nìkan ni mo fi sínú ilé ìgbà tí mò lọ kí lẹ ń bí. mo máa sọ fọlọ́run pé ní ọwọ́ ẹ ni mo fi ẹ̀mí mi lé ibi tí mo gbà wá ni mo gbà lọ. ṣé rí bàbá arákùnrin yóò bá ìyàwó ọmọ rẹ̀ yìí náà jọ ṣe pọ̀. Hm? o jẹ́ kí ọ̀rẹ́ rẹ kòríkòsùn kó bá ìyàwó rẹ lájọṣepọ̀. tí bàbá ẹ̀ bá gbà mí tí mo bá rìn báyìí tí mo rìn báyìí tí mo rìn báyìí lóde yóò bẹ̀rẹ̀ ìyàwó ọmọ ti tèmi gbọ́dọ̀ bá ní àjọṣepọ̀. tí bàbá mi bá bá mi dánrú ẹ wò máa fún wọn poison jẹ ni jẹ́ ń sọ fún ẹ by four wọn máa kírun sí wọn lára. èmi àti dáàdi ẹ kájọ máa lájọṣepọ̀. ìmọ̀ ni wọ́n ti bá lọ pẹ̀lú ẹ̀ kí bàbá ọkọ ẹ̀ tó ní àgbà tí òun bá bá sùn kí ó tó lè bímọ. torí tí òun bá fi jẹ́ kó dá èmi àti ẹ̀mọ̀ kan fún ẹni tó fún ẹ lóyún fún mi níbo ló ti fara kó báwo ni ṣe máa bá ìyàwó ọmọ mi sọ. ṣìfù bá yàwó ọmọ wọn lájọṣepọ̀ lóru mọ́jú èyí èèyàn tó sọ lẹ́nu èèyàn sápò ìyá kan. bá tíra ẹ̀ má bẹ́ orí ẹ̀ ni. tẹ́yìn ọba káràmásìkì gan ọlọ́run máa wòrán rùn ní pé I am tired. sísítà ẹ̀ tó ń pè pìtì orí èpè níṣà. kí ni nǹkan tó ń rán pẹ̀lú wa tí a fi rọmọ bí láti yé jẹ́. ó wọbẹ̀ yẹn lọ́kọ̀ lè ṣẹ́jú mélòó kan ó dẹ̀ takú síbẹ̀. bàbá kí bàbá tó bá ń bá ìyàwó ọmọ ẹ̀ ní àjọṣepọ̀ ègún ayérayé bẹ fún yorùbá ní tá a bá ti fàgbọ̀ fẹ́lẹ́kú báyìí aṣọ́kù ẹ̀lẹ̀ ni. mo pe dáàdi ẹ̀ kò dé pé mọ́mì ó tó kó pé ìwọ ọmọ ọdún lápapọ̀ fẹ́ ìyàwó ẹ̀ mo fẹ́ kí ìyàwó ẹ̀ kó má wàá sí ọ̀dọ̀ ó tó náà. mi ò fẹ́ rí ẹ mọ́ mi ò gbọ́dọ̀ rí ẹ mọ́ mi ò wọlé. nígbà tí wọn náà tún wá dúró pẹ̀lú wọn jẹ́ tí mo ní o ṣe lágbàlá tó o ti ṣe tán ni. ẹ ìyá wa mi bẹ́yìn náà lẹ ní mọ́ lọ mọ́. Ah, ah, mo ní ọmọ lọ mo ní o ṣe nǹkan fún mi o ní mo ní ọmọ kò ń bí tí o fẹ́ dà mí lórí irú ni. ó dàbí tí mo rán wọn kan. ìyá wa wọn ní ẹ fáwọn oníṣẹ́jú díẹ̀. Hmm, ẹ ṣáà ń gún mi gàràgàrà ẹ̀yin ọmọ ah, ẹ mọ̀ mí o ẹ̀yin ọmọ yìí ìfìyín sọ̀kò dànù ni o ẹ mọ̀ mí o kò sí. àríkẹ́ ọmọ ọlá ṣé ò sí. ó sí o ọmọ orí rẹ̀ sì bọ́. ta ni kí ló ṣẹlẹ̀. ìyá mi òkèlè ń dà mí láàmú púpọ̀. àwọn olórí ibú lòkè ni sókèlè ò lọ́rọ̀ ọgbọ́n ni kí ló dé ẹbí mo ti ní ó dẹ̀yìn lẹ́yìn rẹ. òye mi náà ṣe mẹbí wọn náà wà ń bẹ bá ń sọ ah, fún un. ìyá wa tẹ bá rí nǹkan tó kèlè àtọrẹ olórí burúkú ń ṣe lánàá gbà tá à ń bọ̀ ṣé iná jáde láti inú igbó yá dẹ́rù sí bàyá wa tó dákú lọ gbọ́nrọ́gọ́dọ́ kó tó di kó jí padà kì í mọ̀ ṣe kéèké ọlọ́ǹgàn ló yọ gbogbo wa lánàá. olórí burúkú ni ọ kí mo sì ah, ẹ dákun ẹ mọ̀ gbà mí ìgbà wo ni yóò bẹ̀rẹ̀ ṣé ìyá mi lòun bá sọ̀rọ̀ tó wá ń ṣe òun á dúró lé wọn lórí òun á ṣe kiri gẹ́gẹ́ ah, ah, irú àrífò òṣìwò ìgbà wo ni yóò bẹ̀rẹ̀. ìyàwó ẹ mọ̀ bínú. ní kíní rádaràdà bẹ́ẹ̀ rí bó ṣe rí ìgbéraga náà wàá tọ́lé yín ó wá di wàá fẹ́ mọ báyà mi sọ̀rọ̀ ó wá dúró lé wọn lórí ní tí ìfojú yín rí ìtì ìfọ̀jú yín rí ara yín ó kọ̀ ẹ̀yin ọmọ ẹrú lásán lásán yìí. àríkẹ́ mo ti sọ fún ọ gbogbo bó ṣe ń kọ àwọn ọmọ ìkọra ká ó ń báyé wọn jẹ ni o kò wá tiẹ̀ dàbí ẹni ipa àwọn ọmọ yìí wá ń gbọ́nà rárá rárá mọ́ hmm. bẹ́ẹ̀ sì mọ̀ mí o torí tó bá yẹ ni mo tún dé o ẹ mọ̀ mí o ó dáa ṣé o rọ́rọ́ òkèlè ń tiẹ̀ ìnira ayé rẹ̀ wọ́n wá ń fún un ṣé bọ́dọ̀ ti níyàwó ní kí ló ṣẹlẹ̀ gan-an bẹ́yìn ó bá tiẹ̀ wá fẹ́ yàn á jẹ́rú òkèlè ṣé kò rí ẹ kò rí ẹ kò rí rẹ ni. kò yé mi náà o. oríṣiríṣi ó dáa náà ẹ̀yin àbọ̀ wa bá lọ̀rọ̀ yín ṣé ẹ ti gbọ́. nígbà ìyá mi sọ àbíkẹ́. ṣe rẹ yìí ní tí ń ṣe fún yín ó ti ṣe bẹ̀rẹ̀ ìwọ náà bá ìyá mi sọ̀rọ̀ wá dúró ìyá wa kí ni kí n mọ kí n pọ́ dànù abẹ́rẹ́ nǹkan bó ṣe rí dáadáa ẹ̀yin ọmọ ẹrú lásán lásán àríkẹ́ àsìjọ́ ọlọ́run ẹni. omidan àríkẹ́ ò ọmọ lẹ́wà. omidan àríkẹ́ ò ọmọ lẹ́wà. omidan àríkẹ́ ò ọmọ lẹ́wà. omidan àríkẹ́ ò ọmọ lẹ́wà. omidan àríkẹ́ ò ọmọ lẹ́wà. mo yọ sọ́rẹ́ mo yọ sọ́rẹ́ àríkẹ́ ló màmá tún gbé tuntun dé ṣọ́ọ̀tún ọ̀tún lọ́jọ́ yọ ọ̀tún tún lòún ẹ lẹ o ẹ kú lẹ lẹ o ilé àná mi là dé ojú oyíye ẹ pẹ̀lẹ́ àwọn ìyá wa kọ ẹ bẹ̀rẹ̀ o ẹ sẹrí ẹ má ìbínú sí mi o. aya mi o. ẹ̀yin ọjà tètè nínú ah, ètò. àríkẹ́mi o. mo ti yin tayataya. ẹ àríkẹ́mi ọ̀wọ́n àríkẹ́ríkẹ́ ọkọ rẹ wà ń ta o. Ah, tẹnu bọ tí o. ìyá yín ló dé. ìyá wa èmi ò mọ èmi sì ti. pariwo kí ló ṣẹlẹ̀ kalẹ̀ ń béèrè ẹ̀ ńlẹ́ o. àwa ẹ èmi ni ẹ lè mọ mọ mi àti pé ẹ tiẹ̀ mọ̀ mi èmi náà ń pè ní àgbà ńkọ ọmọdé ńsà kílà ńkọ ọmọlá ńkọ ọmọdé bàtà mọ́ra bàtà. kí lẹ fẹ́. ìwádìí àná òdèdè. ilé àná ìyàwó mi ni mo wá wò tòródà kí yẹn máa bẹ àna yẹn wò torí ẹ ni mo ṣe wá. ẹ wo nínú yín níyàwó ẹ. Ah, àwọn eléyìí tẹ àwọn <laughs> àwọn ẹja tètè tètè nínú òtò ni. ẹ àríkẹ́ tó jẹ́ ọmọ gbajúmọ̀ sẹ́ẹ̀sì mọ̀ pé gbajúmọ̀ àti gbajúmọ̀ ni wọ́n gbúdọ̀ jọ mọ́ <laughs> àríkẹ́ ni mo wá rí òun ni aya mi àfẹ́sọ́nà. àríkẹ́ ọmọ tèmi bẹ́ẹ̀ ni láyà tiẹ̀ àṣé òótọ́ ni ọ̀rọ̀ tí àríkẹ́ máa ń sọ fún mi ló kèlè pé o máa ń ní òun lára lẹ́yìn ní gbogbo ìgbà tóun bá ti ń lọ lọ́nà. ìní lára ọ̀rọ̀ fẹ́ ni. o tún wá ní àyà o tún wá àríkẹ́ wá inú ilé. ẹ má bínú ìyá wa kí ló dé táwọn èèyàn máa sọ pé èèyàn láyà séèyàn ò ní láyà béèyàn ò bá láyà gbàtẹ ẹran gan láyà aya mi rè. gbogbo wa náà là á táyà. Ah, ó ní ayaya kan ni ó. ló ta yìí. Eh, eh, kí ni wọ́n sọ. ẹni tó tó tó ká ló. Eh, ẹ má bínú ìyá wa. ẹ má tẹ̀tẹ̀. mo mọ ohun tó tẹ yẹ ah, ah. ẹ má bàa pa. jẹun ah, jẹun sọ̀rọ̀ gidi lẹ́nu èèyàn kí ló tẹ̀tẹ̀. ẹ àwọn náà mọ̀ pé èèyàn ni mí ọ̀rẹ́ mi lò ó ní òdo bíi ọ̀rẹ́ ọkọ so ti yẹ yín sẹ́ni gbogbo àwọn eléyìí nígbà tó bá rún tán ni à ń gbéyàwó lọ oúnjẹ à ń gbéyàwó lọ oúnjẹ. o tẹyẹ o tẹyẹ yìí tó tẹyẹ tí pèyà wa ń pèyànjú àti tọ hmm. ni pé pàtẹ ń bọ̀ àwa ń tán wọ́ bọ̀ ah. tọ fún ẹ pé pàtẹ eh, ń ta ni. ọkùnrin náà sọ àmàyínrè jọ ni ẹ ń wò pé yẹ ká ti kẹrù rí àná wa. ẹ rí sùn tó ti yẹ ẹ rọ gẹdẹ ọta ẹ ẹ a a gbogbo ẹ ni gbogbo nǹkan tí wọn fi ń dáná pátápátá la máa ń sọ. tó ní wo yọjú ìgbín náà lòún rèé ah. ilé tèmi wo ibi dáadáa má jẹ́ kí n tún rí ẹsẹ̀ wá síbi bí mọ́. wọ́n máa lọ fẹ́ fọmọ ṣé bí irú ẹ ni mò ń sọ ni ẹ wá gbà mí. kí ló ṣe mí. Ah, wọ́n ní kí gbogbo ẹran oníwo kó yọjú ìgbín náà ń gborí ibọ̀ ṣé bí ìgbín bí irú ẹ wá ni ẹ wá rà mí kalẹ̀. ìgbín náà ní òun ni àbí lòun náà ti yọ gbìn láti pé ìyàwó èmi yẹn ṣe gbìn èmi yẹn ṣe gbìn èèyàn lẹ́wọ̀n mi o. ìyàwó ẹ ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kémi àti yín ìrápọ̀ létí ọ̀pọ̀ ẹja wọlé jọ sọ. ẹ bá pọ̀ ọjọ́ fẹ́ ṣẹ̀dá àdìkẹ́ nílé epo wọ́wọ́wọ́wọ́wọ́wá ṣé orí tó ti ọmọ mi bá tún pè mí. wọ́n jẹ̀wọ́ ara mi hàn wọ́n sọ bí mo ṣe tó nínú ìlú ìjì òmò ní ìjọ́kíjọ́ tí àdìkẹ́ bá tún padà wá nílé wá sọ fún mi pé ó dín lọ́nà àbò ní lára Òkèlè jẹ́ ń sọ̀rọ̀ ẹnu mi kù ṣó ah, ti gbọ́. Ah, ẹ sọ̀rọ̀ ẹnu ikú ẹ ti sọ gbọ̀rọ̀ ẹnu yín náà tán náà tẹ́lẹ̀ ìyá wa aláyà aláyà kí ẹ ah, tiẹ̀ ní sùúrù. ẹ wá máa lọ. àìkọ́ni sẹ́yìn ló ń bí ẹ̀yìn nù mo sì máa yà mí sẹ́rí elédùà ló kọ wá pọ̀ báwa náà ṣe wà wá láti ìdílé kan ìlẹ̀kẹ̀ ló ṣe. bàtúmọ̀ náà ni wá ní ìlú. bàbá rìn wọ́n kí wa kí lẹ́yìn náà ń gbòkó ní òun léèrè. ṣé wọ́n máa pinnu tí wa. ìwọ fún wa èmi ti gbọ́ pàjá ò ti pẹ́ wọ́n lọ rẹ̀ wọ́n tẹ́ dá tẹ́tẹ́ tó àtọ́ wọ́n ni wọ́n ń ṣèyàn ní tẹ́tí tó. àwọn àna ẹni wàá tọ̀yọ̀ síbẹ̀ yìí. sọ̀rọ̀ ẹnu wọn dá wọ́n táwọn bá fi pò nípò òwò náà wà nípò òsì wọn náà wà tí ó tó nílẹ̀ kẹ̀ òsì tó ń kó káàkiri. ọmọ ni mo wá wá hmm, ṣé ìdálọ́kùn. máa fẹ̀yìn wé ìpín ẹ mọ ẹ ẹ ẹ ọkọ yìí ọmọ yóò padà dé. ìyàwó ìyá àdìdá ìgbọ̀nsẹ̀ lèbo tani àná ìrírí. Gómìnà Àríkẹ́ lákọ̀wọ́ ọmọ ọ̀sán ẹ̀yà Àríkẹ́ ó ṣàgbékalẹ̀ iṣẹ́ iṣẹ́ ọpọlọ tọ̀tún lọ́gbọ́n ní. n kò ṣe sọ fún yàtọ̀ nígbà kó má kìlọ̀ ìjọ yìí sáwọn ìyàwó ẹ̀ làwọn ìjọ ìsàfẹ́ làjú ká má bà bọ́jọ́ àbí ká má gbé sẹ́nu nà sọ́dà ká má fún omi láti inú ta ká má wọ inú ilé báyìí ẹ̀ dáa ẹ̀fọ́ ńgbọ̀bọ̀ adarẹ́ ọmọ rẹ̀ máa kọ́ tilẹ̀kùn ó wá pé kéèyàn má ṣílẹ̀kùn yẹn ẹ̀fọ́ máa já wọn ẹ̀fọ́ máa já báyìí sí ẹ̀fọ́ kò ṣe ní jẹ́yàn ńgbà yìí yẹn bá kò ṣe ní ìgbà yìí dáa. ìwà àti ẹjọ́ yìí náà wo bí nǹkan tí mo wá sọ ojú mi pé ẹ wo bí nǹkan tí mo wá sọ fún ẹ ó yàtọ̀ sí nǹkan tó bá mi sọ bí àga àjòkò ọ̀rọ̀ wà àmọ́ àjòkò ọ̀ ọ̀rọ̀ máa dúpẹ́ pé ọ̀rọ̀ fún ẹ ọ̀rọ̀ wà bí àkàtì bí àkàtì. àrí kẹsùn ọdún. ẹjọ́ iná ni ó ó ó ó ṣòro ayẹ ẹjọ́ ó ṣòro ayẹ ẹjọ́ kó máa rojọ́. ọ̀rọ̀ òkèlè ni o èmi ní kí lọ pàrọwà fókèlè yìí pé kó má fi àfẹsẹ́nà sílẹ̀ torí ọmọ àríkẹ́ ló wá sọ fún mi pé níṣòro àríkẹ́ yìí sí àríkẹ́ tí ìyá rẹ̀ ní àwọn omidan lọ́dọ̀ ọ̀pọ̀ òkèlè ní pé ẹni tó bá fẹ́ fẹ́ ẹni tó òun fẹ́ kó lọ fẹ́ ipe àríkẹ́ ọrùn olóko òun ni àpárá rẹ̀ tó máa kú sí. àbúlórí burúkú rẹ òkèlè ni kí dẹ̀dẹ̀ tó jẹ́ pé ibi èmi bá ń dẹ̀ sí ra òkèlè máa fẹ́ máa dẹ̀ sí àkìkẹ́yìn àkìkẹ́yìn òwú yẹn tó mọ̀ pé ìyàwó àfẹ́sọ́nà tèmi ni. àjọpọ̀ mọ̀ pé èmi fẹ́ bá fàkìkẹ́ n kò wí yan inú kì í ṣọ̀ máa gbà mọ́ mi lọ́wọ́ n kò wí yan mo fẹ́ kó dojú ìyàwó wa báyìí káwọn èèyàn rí i pé mèrè mo fà nìkẹ́ n kò sọ̀rọ̀. ní sùúrù etí ìdúró nǹkan tó sọ sí máa ń sọ. tí mo wí rẹ̀ ni pé ńgbà yẹn tí ìbá ń dùn ẹ̀ pé àríkẹ́ yóò wo yẹn èmi re mo ń fẹ́ n kò jẹ́ kéèyàn mọ̀ ní. bọ̀ báyìí ó wá ń dùn mí lẹ́ẹ̀sẹ̀yìn bí mo ṣe ń gbọ́ pé ńgbà yóò pé òkèlè òkèlè fẹ́ máa lọ bá àríkẹ́ àbúrò rí dáadáa ni òkèlè kò jẹ́ lọ́ba torí ìyàwó tèmi ra àríkẹ́. Ah! inú jìn àfẹjọ́ kàásùkà ṣé pé ìwọ náà ò ń dọdẹ àríkẹ́ tí mo gbé wọn fẹjọ́ òkèlè sùn ẹ. ọjọ́ kàsùnkà báwo ló ń wí ọ̀rẹ́ mi èmi ni mò ń O òkèlè kò wí mi kó máa fàríkẹ́ n kò tiẹ̀ rí wọn n kò rú wọn àti ẹ̀ papọ̀ rí eh? èmi rè mọ́mọ́ lọ́kàn ara mi pé èmi ń fàríkẹ́ pamọ́ sí kọ̀rọ̀ nígbà yìí n kò fẹ́ kéèyàn kankan mọ́ báyìí sọ ṣe máa wá lọ síbẹ̀ àmọ́ tí náà bá pé kó o wò tá a bá pé èmi dúró báyìí òkèlè wá dúró lẹ́gbẹ̀ẹ́ mi báyìí ọ wá ń pé inú òkèlè yìí ti níyàwó nílé àtẹ̀mí yìí kò ní nǹkan kan táyà ó máa fọwọ́ sí pé káàkiri kẹfẹ́ náà àmì jèjì. mo ní èsì sí ìbéèrè ẹ máa ní kí àríkẹ́ kú kàkà kó fẹ́ ìkànnì wo àti òkèlè. olórí burúkú rẹ rẹ nì láì sọ òṣèmá pé kọ́mọ lọ́mọ kú nígbà yòókù ìṣàbíàmọ́ tó bá yẹ pé wọ́n ti bí kàn kó o mọ bó ṣe ń rí la ó jẹ́ pé káàkiri kú ṣé ìyá àríkẹ́ gbọ́dọ̀ gbọ́ yorùbá lẹ̀ sẹ́yìn ah láì sọ òṣèmá pé kó kú ó ṣe yàn dáadáa ni abájọ bó ṣe dé òun pé kí n gbága kájòkó ọ̀rọ̀ wa ọ̀rọ̀ àṣà ọ̀rọ̀ yóò fẹ́ sọ̀rẹ̀ ọ̀yá dìde ń ṣe kó bá lọ. má lọ má lọ má lọ ń ṣe kó parẹ́ bí sọ bí mo ṣe ń wẹ̀ yìí ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ máa jẹ́ kíní mọ́ ẹ lórí o tọ́ba bí jẹ̀dẹ̀ kò dúró tó ló ìyá rẹ̀ rán. olórí ibú ó dín ní o èmi á dúró díẹ̀ wá bẹ̀rù. tọ́ba bí jẹ̀dẹ̀ kò dúró ó ṣe dúró ó ṣe dúró olórí ibú. bóyá gbogbo ọ̀rọ̀ ìwà sọ fún mi lẹ́sẹ̀ ṣé kì í ṣe pé òun ò fẹ́ máa fàgè kẹ́sà ọ̀rọ̀ èèyàn kò dẹ̀ ṣe gbàgbọ́ ṣé kì í ṣe pé ṣé òfin wọ́n ṣe wá fòkèlè bójú ah! kí ni wọn wo kàtìkàtì pàlàpàlà orí ibú táwọn ará bíi ń bá kiri. ọ̀rẹ́ mi nínú àwọn méjì tó dán tó dán ìranù wò ń bíbá ẹni ìsìta ló lè fẹ́ nù. láwọn olórí ibú ọ̀bàràkà tálákà yìí àwọn ọmọ ọ̀ràn kíran yìí èwo ní ìfẹ́ nù wọn àjọkẹ́ bí mo ṣe fún ọ tó o fi ń ro bí ro mi tó o fẹ́ ṣèkà fún mi ni èmi pẹ̀lú àwọn eléyìí àwọn kan bíi bí nǹkan tí ò da yìí ewo ni ha ha ha ha tó ń ṣe àwọn ọmọ baraka tálákà yìí ah. àwọn tí ò jáwé nǹkan kan ní ìgbà ah. àwọn tí ò lè dá nìkan sórí rẹ̀ kádàrà àwọn eléyìí wọ́n ti lò ó ah. wá ní mm, mm, mm. kí ni tẹ̀dá kí ni sí ọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí torí mo rí pé ó rẹ̀ pé àgbo tó ń gbé fún ọ pé kó mọ́ ọ gbé mu èyí ò ló ń gbé wẹ̀. lémi ọ̀rẹ́ rẹ. lémi ọ̀rẹ́ rẹ àbí. àmọ́ bínú mo ní tútù ọ̀sẹ̀ ni. o eh, mm, èyí kọ́ ló fi tún tèmi ṣe o fẹ́ fi eléyìí bà tèmi jẹ́ ni. Ah, ah. Ah, àwọn ṣe rádaràdà bí àwọn tí ò lóbi yìí lórí obìnrin kọ́ làwọn ò fi oògùn àwọn ò fi nara àwọn ọmọ ìyá méjì àwọn ọmọ ìyá àwùsá àjọkẹ́ hmm? orí ń fọ ẹ̀dọ̀ ń dùn ọ́ èmi sírò àwọn òyìn o dákun láwọn méjèèjì tó ń jà tó ń fẹ́ para wọn torí obìnrin bó bá wá ṣe wípé èmi àti wọn lájọ ń jà kan kí ló rò pé yóò ṣẹlẹ̀ àwọn lè yóò gun mi pa. ìran ẹ yanjú rẹ ni. a yanjú rẹ ni a yanjú rẹ ni ọ̀dà ọkọ àti ìyàwó lẹ́yìn. ọ̀dà èmi náà mo yọ̀ǹda wọn fún wọn mo fi wọn ṣépè fún wọn kọ́kọ́ fún wọn sí ọ́ bẹ́ẹ̀ ni. èmi ò nífẹ̀ẹ́ kankan nù wọn. orí. ìrọ̀ yìí nífẹ̀ẹ́ kankan. èyí tí èyí tẹ̀ tí ì ṣe tán. Ah àjọkẹ́ níwọ̀ tó ọ̀làdé orí èmi ti ẹ̀yìn rí àwọn kan tí ń jàdù mí yìí ìwọ̀n ọ̀rẹ́ ni jàdù ọrí fọwọ́ mú kan náà méjèèjì o ṣe kódà. ìwọ ni mo fẹ́ kó o lọ́kọ. ọwọ́ mi mo fẹ́ kó o lọ́kọ ó mọ̀ kó wọ́n lọ bí mi ah. ìwọ ni kábíyèsí wọ́n sì lólórí ah. ìwọ lọ́ọ́ sìn mi wọlé ọkọ ah. gẹ́gẹ́ bí ìyá mi ọgbádùn. má bínú o tẹ náà mò ń bọ ọ o ṣeun o ṣeun o ṣeun. mo àjọkẹ́. Oh tí n bá ní wọlé tọ̀ ọmọ yìí nǹkan nǹkan ti mú lọ́pọlọ o orí rẹ̀ burú lọ́rùn rẹ̀ ẹ́ kódà ọlọ́run má fi wá sẹ̀ àlà ìdá gbogbo yẹn lẹ o fara gbẹgbà. ẹ ìwọ náà ló máa fara gbẹgbà yẹn ìwọ kankan náà ló nẹgbà tó fẹ́ gbà yẹn kò sẹ́ni tó fara gbẹgbà yẹn náà jùlọ náà ẹ sẹ́rí nǹkan tó máa ń bí mi inú ni pé àjẹ́ ọ̀rẹ́ téèyàn bá fẹ́ nǹkan báyìí ẹ sì mi èmi ọ̀rẹ́ mi ni bí mo ṣe ń bọ̀ tí mo rí ẹ mo ò ti sìn ní báyìí àwọn ajínigbé mo pè ah, ń bọ̀lẹ̀ tí bó ti máa rí náà rí yẹn ṣó o mọ̀ pé nígbà yìí èèyàn bá pàdé àwọn ajínigbé lọ́nà tẹ́ni iye èèyàn mọ̀ bá ti wà nínú rẹ̀ ṣó o mọ̀ pé èèyàn kò ní bẹ̀rù wọn àwọn ajínigbé náà ro wa kò lè ní àbá wa kò ní jẹ́ ìgbé ṣàfẹ́ jí ẹ pa bẹ́ẹ̀ ni. kí ni irú ọ̀rọ̀ òwúrọ̀ kàkà wọ́n ìwà ọ̀la kí ni nǹkan ti ń sọ. dákẹ́ ọ̀nà jáde òkèlè ọ̀pọ̀ ọmọ tó ṣe nílùú ni iná ti mú ẹ lẹ́nu. kí mo ṣe Alábí ó dà pé wọ́n fẹ́ ní làákàyè ọ̀rọ̀ tí àwọn eléyìí ń sọ ó ti ń jọ bígbà tó yẹ pé ẹ̀ ń bọ̀ nílé ẹmu ẹmu ti ń pa wọ́n. nǹkan tó o fẹ́ mọ̀ ò ní pé nǹkan tó sọ fún mi nípa àríkẹ́ sọ lójú àdìgbò nísìnyí. sọ ní sojú rẹ. ah ah ah ah kí ni màá sẹ́yìn èèyàn ọ̀rọ̀ tí mo ní kí n rọra sọ fún ọ èmi ò mú pọ̀ ti sọ fún wọn nípa ọ̀rọ̀ ìyàwó mi àríkẹ́ ní ọjọ́ ìgbéyàwó wa fẹ́ fi lé pọtì àfọ̀nà roka ni ẹ kò tẹ̀ sí pé bóyá à ń fẹ́ra sọ́nà ó ti di ìyàwó mi bí a sì kó sùn tá a kó gbogbo ẹ̀ lọ rí gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi náà ní í pè o ẹ mọ́ tí ìbínú pé tí ì pè yín hmm, ọ̀wọ́ tí wọ́n wò pé ah bó o lọ́rẹ́ owó ṣe fẹ́ ṣègbéyàwó sáà ní ní ta fi ràn lọ́wọ́ ni ẹni tó fẹ́ kó sùn wá ẹni tó fẹ́ kó gẹ̀dẹ̀ wá ẹni tó fẹ́ kó pákí wá gbogbo ẹ̀ ni mo mọ̀ èmi náà ní kí n fi jọ yín lójú ni àmọ́ gbà ti mọ̀ nísìn ó ti di àjùmọ̀ṣe gbogbo wa. so ìyẹn ni pé ọ̀rọ̀ yìí alábì wí ẹ̀ parọ́ alábì pé òun lọ ń bá àríkẹ́ òun pò máa fẹ́ nítorí àríkẹ́ ni ìwọ̀ ṣe léyàwó ẹ̀ dànù torí pé o fẹ́ fàríkẹ́. Ah, kì í ṣe pé mo fẹ́ fàríkẹ́ mo ti fẹ́ ni. o fẹ́ o tí ì rí fẹ́ o. kí ló dé. ìwọ yóò ti níyàwó nílé ah, ah. ìyàwó wà nílé rẹ èmi kò níyàwó nílé àríkẹ́ ìjẹ́pẹ́ mi rè ń fẹ́ pamọ́ èmi fẹ́ pamọ́ ah, kódà oko mi wà oko yìí mi fọ fẹ́ ta lẹ́sẹ̀ yìí torí àgìkẹ́rẹ́ mo ṣe fẹ́ ta ah, òun ra ma kí ni kí má tẹ̀tà kúta. Alábí ọjọ́jọ́ yé ìyàwó tó sọ pé wà ní ọ̀dọ̀ mi kì í ṣe ìyàwó tèmi o gbígbà téèyàn gbé ẹrú àbí ọmọ ọ̀dọ̀ mo kàn gbà á ti ń dáná oúnjẹ fún mi. Eh, eré wà nínú oko mi òun rẹ mo fẹ́ ta ya máa fi ṣe ìyàwó. Ah, báyìí kí ló dé tó ń parọ́ báyìí. èmi kì í sọ fún yàn ni torí pé èèyàn ṣòro ènìyàn ṣòro fìnnú tọ́ ń gbé. èyí tèmi náà ti fẹ́ sọ fún yàn nu ah èmi mo níyàwó èrè wo ló wà nínú oko rẹ oko mélòó lọ ní. òkèlè eh, dá rẹ sí mi o eh, òkèlè dá ah. rẹ sí mi. o ní Adigun ló ní Àríkẹ́ fi Àríkẹ́ lẹ̀ fún Adigun kó o lọ bá ìyàwó rẹ. ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ yìí ṣé ń ṣeré ni abẹ́ ń ṣeré tọ́dọ̀ tí ń jọ bẹ́ẹ̀ kí ni rádàdà èmi tẹ̀ ló máa bá mi ṣẹlẹ̀ ní. yóò gbọ́ ohun tó tún wí tó bá jẹ́ pé òun rè ní ànìkẹ́ èmi rè mu nànìkẹ́ ibi àti máa mọ̀ rè o iṣẹ́ kò máa wò. ẹ sọ fẹ́ pa ànìkẹ́ jáde láti lẹ̀ ẹ wẹ mọ́dà mi dojú ànìkẹ́. bẹ́ẹ̀ yìí o. aládùúgbò ẹgbẹ́ mi o aládùúgbò ẹgbẹ́ mi o ẹgbẹ́ mi o ó ti lù mí. omi dùn ànìkẹ́ Àníkẹ́ ọmọ ẹwà. Gómìnà Àníkẹ́ ọmọ ẹwà. Máa gbọ́ dídùn ẹnu mi, mo yọ sọ́rẹ̀ Àníkẹ́, Àníkẹ́ mo yọ sọ́rẹ̀. N ó máa kì ẹ́ bí ológun ẹrù, n ó máa kì ẹ́ bí ológun ah. ìwọ̀fà. Bọ́ọ̀lù ó kélé kélé kélé kélé kélé. Ah, àsìkò ìlú yìí. Ìlú yìí ni ẹ eh, àwọn kan tí ẹlẹ́mìí náà fẹ́ bá ti ṣòkò tí mo lọ wò ń bẹ̀ hmm. rárá ọ̀rọ̀ tán sì ń sọ ọ̀rọ̀ òun ò tiẹ̀ yé mi. ẹ níbo ló ń lọ kí ló ń wá kiri. ọ̀run rè wájú níbo ni ìwọ náà ń lọ. èmi ti ẹ̀ ń padà sínú. ń padà sí padà báyìí. ibi tó o ti ń bọ̀ ń gangan ibẹ̀ lọ padà sí. Ah, ẹlẹgẹ sọ àsìkò tí mo wà ara nǹkan mi o èmi ò ráyè kéèyàn máa bá mi ṣe àwàdà tí o tẹ. a ní oyí padà síbi tó o ti ń bọ̀ bọ́ bàbá fi kú ṣe bàjẹ́. kókó kó sí kókó kó bọ́sọ̀ kó kó mo dáràn. sọ́ọ́nì ni àbí agbí ọ. Ah, ah ẹwọ ẹwọ ẹwọ sẹmi ọsàn fún pàwọn ọkọ làmọ ńlá gidi sẹmi o ẹ sàn sí o ọmọlẹ́wà o. o ẹsẹ̀ tí mo ṣẹ̀ gangan èmi fúnra mi ọ̀gbọ́n ẹ ní à kí ní yóò tó yé mi yóò tó yé mi àtìpàtẹ́ ti gbé mi ẹgbàsọ́lọ́rùn mi mo mọ yèyà tí mo ti jẹ kí n tí mo ṣe fún yín gangan ẹni kí n sùn yóò tó yé mi ẹ jẹ́ ó yé mi báyìí ẹ má pa mí kí ló ṣẹlẹ̀ gangan ẹ jẹ́ mọ̀. Ah, Adigun ah, elédùà ló gbé ọ wá o ipò tó bá mi rè o èmi ò mọ̀ pé òkè ti kàn kárí àárín rù èpè wọn jí mi gbé láìsí àwọn èèyàn tí mi mọ̀ wọ́n sì wá so mi rè wọ́n dá mi lọ́nà ni o náà gbà sọ lọ́rùn mi ebi gan pa mi wọ́n dáhùn wọ́n ní yóò tó yé mi yóò tó yé mi kí ni yóò tó yé mi ara àwọn ọ̀rẹ́ mi lóde sẹ́ẹ̀sà tù mí nísìn. ẹ òkèlè tó o mọ̀ pé ó ti pẹ́ yé mi tìrẹ ti wà mo mọ̀ pé o ná gidi gan-an tó o bá pò máa ṣe nǹkan báyìí tó o bá ṣe kinní yẹn ọkọ ẹ kò ń balẹ̀ ó ti gbàgbé àríkẹ́ yorùbá máa fẹ́ mo mọ̀ pé tó o kò bá àríkẹ́ fẹ́ ọkọ ẹ kò jẹ balẹ̀ wàhálà yóò dẹ̀ fúnra rẹ lórí ọ̀rọ̀ àríkẹ́ ti pọ̀ jù ó ti pọ̀ jù ìwọ yóò níyàwó níjó tó rànjú káàkiri kó máa pọ̀ wá ná mo wá wò pé ọ̀rẹ́ mi ò jẹ́ ìrànlọ́wọ́ kan yìí mo lè ṣe fún ẹ pé tọkàn rẹ lè fi kúrò nínú ọ̀rọ̀ àríkẹ́ yìí pé ńgbà yóò bá sí lókè ìpẹ̀mọ́ wá fàyò tẹ́lẹ̀. nígbà yìí n bá mu tí b'a bá. ẹ ẹ ẹ bá mi sọ fún ẹ ẹ ẹ mọyìnbọn mọyìnbọn a ah a. ẹ ah torí ọ̀rọ̀ àríkẹ́ lọ́ọ́ ṣe ní kí wọ́n á gbé mi. ah ah ah gbé kí làjọ ń fa sọ́rí àríkẹ́ tó ń wò náà fi yan gan ni o àríkẹ́ kò fìgbà kan mi o èmi náà ma yan gan láàrin ìlú pé à kémi náà wò pé torí pé ẹ mo tan mọ́ èèyàn pàtàkì. ẹ ń gbà yóò wá mọ̀ pé lóòótọ́ lóòótọ́ kò kò ní fanìkẹ́ mọ́ ó dẹ́ kò ní ó kò ní ìdàlámù mọ́ ní sàmámu lẹ̀ níbi ìyáde ìyẹn tó bá ti fẹ́ kú o. a irọ́ irọ́ ìní sọ ìní sọ ìní sọ. bàbá ẹ má tẹ̀lé nu ẹ má tẹ̀lé nu ẹ má tẹ̀lé nu o. kí ni sọ. tí ẹ wí níṣó máa pẹ̀jẹ̀ dánú ìyá gbàyà bá ti mọ̀lẹ̀ ẹ yẹ ẹ tún kú o. wọ́n ní ẹ tún. wo àfi kó o jáwọ́ o torí tó o bá jáwọ́ wàá padà jásẹ̀ ni. láìsí jásẹ̀ oh. ẹ ẹ ẹ kí ló dé tó yẹ pé jásẹ̀ jásẹ̀ ó kọ̀ lẹ́nu àwọn ọmọ yìí ẹ èmi ẹ wò èmi èmi odidi gbà kó sí wàhálà. ó kélé tí n bẹ gbọ́ orúkọ mi lẹ́nu ẹ nínú ìlú yìí a ah, ò lọ kò tiẹ̀ lè dárúkọ ẹ̀ torí tó bá pé kóun mẹ́nu lórúkọ rẹ̀ báyìí lásán nígbà yaba ti múlẹ̀ yóò máa kú lẹ́ẹ̀kan náà. ẹ mọ̀ òlẹ̀ pa mi mo ṣèlérí fún yín kò sẹ́ni hmm? tí ó gbọ́. ẹ tú. ẹ wo àríkà èmi mo ti yọ̀ǹda láyàtọ̀. omidan àríkẹ́ ò ọmọlẹ́wà o. omidan àríkẹ́ ò ọmọlẹ́wà. àríkẹ́ ògo ọmọlẹ́wà. omidan àríkẹ́ ò ọmọlẹ́wà. ọmọ sùnwọ̀n ló bá dẹjọ́. omidan àríkẹ́ ò ọmọlẹ́wà. àríkẹ́ sùnwọ̀n ló dìjọ̀gbọ́n. omidan àríkẹ́ ò ọmọlẹ́wà. omidan àríkẹ́ wẹ̀ lódò. omidan àríkẹ́ gbogbo ọkùnrin ń yọwọ́ iṣẹ́. ọmọdé àríkẹ́ ò ọmọlẹ́wà. wọ́n ń pè àríkẹ́ tèmi ni o mú. ọmọdé àríkẹ́ ò ọmọlẹ́wà. wọ́n ń pè àríkẹ́ tèmi ni o gbà. ọmọdé àríkẹ́ ò ọmọlẹ́wà. wọ́n ń pè àríkẹ́ tèmi ni o ṣe. ọmọdé àríkẹ́ ò ọmọlẹ́wà. ẹni ọkùnrin kò lọ́nà kú ẹkún. bẹ́lẹ̀ yìí ò bá jàyà ẹni. omi náà àríkẹ́ ọmọ náà. àríkẹ́ àsìyọ́ ọlọ́run ẹni. omi náà àríkẹ́ ọmọ náà omi náà àríkẹ́ ọmọ náà mo yọ sọ́rẹ́ mo yọ sọ́rẹ̀ àríkẹ́ ló máa máa tún gbé tuntun dé ṣọ́tún ọ̀tún lọ́jọ́ yọ ọ̀tún ọ̀tún lòrùn náà èyí tó tún gbédé lọ́tẹ̀ yìí ó màmá túnbọ̀ tún yọ omi dàríkẹ́ látọwọ́ ọmọ yọ sọ̀rọ̀ ẹ̀yà ríkẹ́ ó ṣàgbékalẹ̀ iṣẹ́ yìí iṣẹ́ ọpọlọ ni tó tún lọ́gbọ́n nú kí gbogbo wa ó lè mọ̀ pé pẹ̀lẹ́ láì gbà ká ṣọ́ra ṣe bàbá lẹ́wà bí ó sì wà òkú ni ìwà lẹ́wà ọmọ ìdí ìwà á ṣe kókó ìwà á ṣe pàtàkì ká ṣọ́ra ṣe ni mo yọ̀ sọ̀rẹ́ ń sọ fún gbogbo wa. omidan Àríkẹ́ o ọmọlẹ́wà o. omidan Àríkẹ́ o ọmọlẹ́wà. Àríkẹ́ ọ̀gọ̀ ọmọlẹ́wà. omidan Àríkẹ́ o ọmọlẹ́wà. ọmọ sùnwọ̀n ló bá dẹjọ́. omidan Àríkẹ́ o ọmọlẹ́wà. Àríkẹ́ sùnwọ̀n ló dìjọ̀gbọ̀n. omi dàríkẹ́ ń wẹ̀ lódò. omi dàríkẹ́ ọmọ lẹ́wà. gbogbo ọkùnrin ń yọwọ́ iṣẹ́. omi dàríkẹ́ ọmọ lẹ́wà. wọ́n ń pè àríkẹ́ tèmi ní òun. omi dàríkẹ́ ọmọ lẹ́wà. wọ́n ń pè àríkẹ́ tèmi ní ògbà. omi dàríkẹ́ ọmọ lẹ́wà. wọ́n ń pè àríkẹ́ tèmi.